ẹmọ ohun tẹ́ mú wá fún wa ẹmọ ohun kan tẹ́ mú wá fún wa nínú ilé ká jẹ ẹ má mú haram wá fún wa nílé ká máa jẹ halal yẹn fún wa ká jẹ o sẹgbọn àbú ẹnìkan ọdààmú yín o. àwọn ìyàwó àwọn tàná wọn ní báwọn tó ń gbé fáwọn sọ wọn wá jáde lẹ́nu ìyàwó wọn nà rẹ o bọkọrẹ bá ń jáde lọ láàárọ̀ tí wọn sọ eléyìí fún un. òdì tó ju ẹlẹ́sọ̀ fáwọn ọkọ yìí bọ́ọ̀ bá sọ́dà rẹ̀ sí ọ̀rùn pẹ̀lú. báwa gbogbo tó bá ti rí ẹyin lẹ́mà ẹ ṣòro fúnra yín o gbogbo gbogbo tó máa ń fi haramu tó fi ń tọ́mọ rẹ̀ gbogbo tó máa ń fi haramu tó fi ń tọ́mọ rẹ̀ irú ọmọ bẹ́ẹ̀ ó dàgẹ́ bíi ilé tá a fi tọ́mọ ni bẹ́ẹ̀ jìrì rẹ̀ lálẹ́ láàárọ̀ ẹ̀ ní jìrì rẹ̀ lálẹ́. àìfi àrọ́ọ̀mù àìrí tọ́mà. àtàwọn síbi hàn tọkọtaya àwọn méjèèjì ìfi ń jó gbogbo ọ̀rọ̀ kí wọ́n bára wọn sọ̀rọ̀. bí ọkọ wa bá ti ń jáde lọ láàárọ̀. àbú ẹ múra sí jẹ́ o wá tó kalẹ̀ kò súnjẹ ńlé èlùbọ́ ò sí ẹ̀rùn ò sí ata ti tán oko ti tán wọ́n lé bọ́lá jíde olóòrùn wọ́n tún lọ bẹ́ẹ̀ ó wá kà á lálọ́dún náà ti wá lánàá nígbà tí ọkọ̀ tìrẹ jáde lọ ibi wọn sọ fún un kò dáa fàṣà àdúró ẹ múra ti tẹ́ dé ẹni bẹ́ẹ̀ ti kó wálé fún wa o aláwọn ta ni wọ́n sọ fún ọkàn pé tẹ̀lé nǹkan ẹnì fún òdààmú yín o ẹnu tó bá rí nàmẹ́ mú wa fún wa ẹ má mú àárọ̀ mú wa lé fún wa ẹ dákun ẹ̀yin ìyàwó wa ṣé táwa bá jáde ńlé ẹ̀ sọ ìfún wa. àtọ̀rọ̀ síbi ṣọ́k tọkọtaya ẹ máa bára yín sòdodo ọ̀rọ̀ nígbà tí ìyàwó bá fẹ́ bá ọkọ rẹ̀ sọ òdodo ọ̀rọ̀ torí ọkọ lè ilé kó mọ̀ tó ti pìrìtẹ́ǹtì rẹ̀ nígbà tàtí àná ọbọ̀ kọ̀ọ̀yọ̀ sọ̀rọ̀ níbi ìkọ́wà tó gbogbo àwọn bá sọ́dọ̀ kan bá. kódà bí wàá ti ọkọ̀ rẹ̀ jẹ́gbẹ́ kódà bọ́ ọdún lọ ọ̀gá nínú ilé ọ̀nà tí ó gbà gbọ́ ọ̀nà. ọgbà bá ọkọ̀ rẹ̀ sọ̀rọ̀. وتعاونوا على طاعة الله تعالى Sọ́pọ̀tìyàwó ẹ sì gbọ́dọ̀ máa ra yín lọ́wọ́ bóun lẹ́sì mẹ́tẹ̀ láti ọlọ́run. Ọkọ àtìyàwó wọ́n máa ra lọ́wọ́ bóun sì tẹ̀ láti ọlọ́run. Ìyàwó máa rọ́pẹ́ lọ́wọ́ tó o lóògùn ẹ̀kọ́tọ̀ náà bí ìyàwó bá ti ń tẹ̀kọ́tọ̀ náà àkọ́kọ́ bá ti ń tẹ̀kọ́tọ̀ náà ìwọ ìyàwó lọ gbádùn. Bọ́kọ̀ bí ìyàwó náà bá ti ń bẹ̀rù ọlọ́run ọba ọkọ ló gbádùn ẹ̀. Àìsí bẹ̀rù ọlọ́run òun ni òjò kí tọkọtaya tọ́kítì nìkan gbàgbọ́n ara wọn. Àìsí tẹ̀ láti ọlọ́run ìpínlẹ̀sì ọlọ́run náà ni pé ọkọ ti máa kí ni ráìtì ẹ̀ nínú ilé kí ni bíútì rẹ̀ nínú ilé kí lè kí n ṣe fúnyàwó mi ọkọ ti máa kí lè kí n ṣe fún ọmọ mi ọkọ ti máa kí lè kí n ṣe fún àwọn tí mo fẹ́ obìnrin lọ́dọ̀ wọn nígbà tí ó fúnyàwó mi ló ti jẹ́ kí lè kí n ṣe fún àwọn ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ọkọ ti máa ara àtẹ̀lẹ́ta ìtẹ̀lẹ́ àṣẹ tọ́lọ́mọba mi gbogbo ọ̀nà tọ́kọ tiẹ̀ ló ń bá wọn tẹ̀lé àti ọlọ́run kó ní kíyàwó náà máa rìn. ẹ bàbá mi kúrò náà tó wà sí dáadáa ẹjọ́ máa ń lọ nígbà tí wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ rí. kó wà sí kàní wọ́n gbọ́ ní tó dáa náà àfa súná wọ́n náà fi rẹ̀ ń lé. bẹ́ẹ̀ náà lọ́kọ̀ ń gbọ́dọ̀ náà bá ti lọ wá àti múyàwó rẹ̀ lọ́wọ́ àwọn èèyàn kò bẹ́ẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ọkọ wáàdì ẹ̀yin méjèèjì àti kí ẹ máa ra yín lọ́wọ́ bóò lẹ́sẹ̀ ọlọ́run bóò lẹ́sẹ̀ tẹ̀lé àti ọlọ́run eléyìí ni ojúṣe àkọ́kọ́ tó ń bẹ láàrin ọkọ táyà eléyìí gbọ́dọ̀ jẹ́ ìpìlẹ̀ nu ilé wọn ẹ ti tọ́lọ́run ti pilẹ̀ ẹ má tàn án yín èyí jẹ́ ọlọ́kọ̀ọ́kọ́ olúwa ní bàtọ́lọ́ bá ń ṣàlàyé nínú sátìl áp tí ń ṣàlàyé àwọn tí ò ní sínú òfò ọlọ́run wà láàásù innal insana láti ọ̀sẹ̀. olúwa ní òun búra pẹ̀lú àsìkò àlásàrì innal insana dájúdájú ọmọ nìyàn láti ọ̀sẹ̀ wọ́n bẹ́ẹ̀ ní òfò inú òfò lọ́mọ ènìyàn wà kọ́lọ́wà sí àyàfi pé lálẹ́dí àmánú wàhámìlú sọ̀lẹ́hàt àbáwọn tó bá ní ìmánì wọ́n ti jẹ́ dáadáa fún ìmánì wọn wọ́n tàwa sọ bilhaq wọ́n tàwa sọ òdòsọ̀bù wọ́n bá máa ń sọ òdodo fúnra wọn wọ́n bá ń sọ òdodo fáwọn èèyàn láti ní ọkọ̀ àtayá ẹ̀ máa ń sọ òdodo fúnra yín òdodo ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì tasjidul mawadda wa rahma fil hayati zawjiyya eléyìí náà ó pàtàkì púpọ̀ nítorí pé ntó ntó pilẹ̀ wa tá a fi ń jẹ́ tọkọtaya ó ní al-mawadda ìfẹ́ la fi bẹ̀rẹ̀ ìfẹ́ òun góòlù òsè ní kúnú lẹ́yìn ìfẹ́ náà wá ń bí sáǹpẹ̀ ní àánú ìfẹ́ ló kọ ṣáájú bí kò bá bá ṣáájú àánú tẹ̀lé ẹ wọ́n rí i pé àìmọye èèyàn lẹ́jọ́ ń gbé ládùúgbò àìmọye àwọn èèyàn ládùúgbò àmọ́ tá a máa sọ pé èèyàn ń láàánú àwọn èèyàn ẹgbẹ́ báwọn yẹn bá ṣe sún wọn sí lọ́sùn lánàá wọn sí ìtàn tó nífẹ̀ẹ́ nù. mo kọ́kọ́ ṣáájú òun náà ní ìfẹ́ bóò ní ìfẹ́ yóò fi máa gbòòrò sínú ilé yìí bóò ní ọkọ ta yóò fi máa láàánú ara wọn ọkọ àtìyàwó ẹ méjèèjì ẹ gbọ́dọ̀ máa fẹ́ hàn síra yín ẹ sì máa láàánú ara yín. olúwa ni wọn ń ta ayé àti lára àwọn àmì tẹ́ẹ̀fì dá ọlọ́run bá mà tí ọlọ́run bá ń bẹ. ànkọ́lọ́kọ́lọ́kọ́ ní àwọn òfúnṣe kan àtúwájà lára àmì rẹ̀ ni pé nínú ara yín ló ti ní ẹ máa fúnra yín níjọ́ tí wo ọmọ ènìyàn bá ronú kọfẹ́ lọ́kọ èèyàn ẹgbẹ́ rẹ ní ọfẹ́ níbi àlejànú nígbà tó wọn bá kọfẹ́ láya èèyàn ní ọfẹ́ àmì ọlọ́run ní o bọ́lá bá ní àwọn àlejànú káwọn fi sọ́kọ káwọn fi táyà ẹ kó lo díẹ̀ bó lápè bó lẹ́sẹ̀ dáná wọn ni wàjẹ́ alẹ́ báyìí nàkún màwá tàtàn wà wàhánà ọlọ́run ọba ó wá fi táǹpì ní alimọ̀wádà wà rahma ó fi tàyẹ̀yìn ìfẹ́ ní kan ṣáájú ẹnìkan ló ń kọ́ ti ara wọn ní. èyí tó pọ̀ jù ni pé ọkùnrin ní kan ní ti ọ̀bẹ. obìnrin náà lè fi fífẹ́ àwọn olùkọ́ fipamọ́ díẹ̀. ọkùnrin wa fúnná mọ̀lẹ́dì arábìnrin yìí púpọ̀ mọ̀lẹ́dì arábìnrin yìí púpọ̀ kó wàá sọ fún arábìnrin náà òun wà náà òun wà wo arákùnrin náà kéèké yìí kí ó sì bàbá náà yóò wò pé òun ò wo tó lè pè é sí fẹ́ rẹ̀ lára rẹ̀ ni kékeré tí lọ ní ta ni wọ́ àti ìbẹ̀rẹ̀ òun wà ní fẹ́ rẹ̀ látara àfẹ́hùn ni làánú tó a máa dé òun ò kí ní àtàkàjá ọmọ mi lọ sí ta òun ò ní gbádùn ẹ ìfẹ́ ayé sílé bá ìfẹ́ ni àìmọye ẹni lọ́gbọ́kọ̀ lọ sí tù ó ní bára ti máa ń ta ọmọ àmọ́ torí nǹkan tó ti dájú láàrin wa àtẹ́lẹ̀ yìí sábàtẹ́ nǹkan kan ṣe wọ́n mọ̀ mọ́ gbádùn wàláhì bó ti yẹ kí ọkọ àtìyàwó wọ́n ṣe rí nu ẹ ríra yín gẹ́gẹ́ bí bọ́dì kan náà ẹ ríra yín gẹ́gẹ́ bí bọ́dì kan náà kíyàwó lọ́kọ rẹ̀ gẹ́gẹ́ táàtì kọ́dì wọn ni kọ́kọ́ kó náà rí ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí táàtì kan òun náà jẹ́ ọmọ wọn ẹ̀kọ́ ọ̀kọ̀ òsì bá kàn tó fún mi dààmú rẹ̀ pé ọ̀ọ́ni gbóni ẹlẹ́kọ̀ọ́ máa ń gé àkàndínwó máa ń gé dààmú. bí inú bí máa ń yọ yọ ìkùjù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ àmọ́ nù ni kíkó tó kùnú pé dókítà ẹ̀ bá ń gbé. bóyá bá ń fọ ọ̀ọ́wà oògùn tí ò lọ ni kì í kíkó tó kùnú ẹ̀ bá ń gbé rì ni. ọkọ̀ àtayà ẹ̀yìn la ń yọ bíi bọ́ọ̀dì kan náà òun ni ó jẹ́ kí ìfẹ́ yín kó nítumọ̀ òun ló fi ọmọ ní àwọn ara yín wọlọ́ọ̀hì níjọ́ tí ìjọba ti lè kúrò láàrin tọ̀tọ̀tara íńtẹ́ẹ̀tì mà ní pé kò ní sànú mọ́ tó bá ti wá sànú mọ́ ilé tó ń wéwu o ìyàwó rẹ̀ kó ní àwàlá ẹ̀rí ń fọ́ ni ìwọ́lọ́mọ tẹ́tẹ́lẹ̀ kí ń jẹrẹ́ tó bá lè rí ń fọ́ bá ń lọ gúnfẹ́ lọ́sì jòkó ìsọ́jú lọ́fọ́ wá lò Ah, mo ti lókun nìkan àbí kan lọ́sítà ni. bọ̀ tí ò bá ti tí ìfẹ́ mọ́ ń sàánú wọ́n nígbà ń pèrè ọ kọ́lá kò sí kọ́lá fún ọ̀gbọ́n. agbo ìlú ń bá sọ ó rẹ̀ mí láti jẹ ẹ̀ta ẹ̀fún wa ni fún alẹ́kùnjẹ kí ni ẹ̀hẹ́n àánú ti kú ìfọ́jú tánù. gbogbo àwọn ọ̀nà tí ìfẹ́ òfin wájú kò nu mọ̀lẹ́bí wa wàhálà òní ká máa sọ nítorí pé tí kìnìyàn bá ti lè kú yóò affect ilé sábàǹsọ ilé àwọn ọmọ ní o níjọ́ tí o bá ti sáànù tí o ti fẹ́ mọ́ láàrin tọ́taya nǹkan tó kà wọ́n mọ́ lé ẹ̀yin ọ̀kan ló mọ̀ ní torí bẹ́ẹ̀ tó máa ṣe mu lé bí musu àti musu musu àti kútókàn bẹ́ẹ̀ tó máa ṣe mu lé nù ọmọ ò ní rí ẹ̀kọ́ ọmọkùnrin ò ní rẹ́kọ̀ọ́ lára kò ní rẹ́kọ̀ọ́ kọ́lọ́rọ̀ àbá rẹ̀ bí èèyàn ti ti gẹ́gẹ́ bí ọkọ ńlé. àwọn ẹ̀kọ́ yìí ojú pẹ́ ń lòrò èyí tí ń ká bàbá mi bí kan máa ń ṣe bí kò máa ń kẹ́yà mi bí kò máa ń ṣeré òun ló máa ìyàwó rẹ̀ bẹ́ẹ̀. ìyá náà ọmọ náà obìnrin ọmọ obìnrin náà tó wọ́n àbílẹ̀ wọn kó wọ́n kọ́ ọba ń sọ ọkọ ni. òun náà pé bí ìyá mi ti máa ń ṣe pẹ̀lú bàbá mi lélẹ́yìn òun akọ bẹ́ẹ̀ pọ̀ sí léyìí nígbà tí ìjọba ti kó láàrin ọ̀pọ̀ pàtàyà àwọn ọmọ ò ní rí yìí kọ́ mọ́ ọ̀pọ̀ ìgbìmọ̀ màá rí kọ́. àwọn ilé mi ń bẹ ìkúkù mi. tó ẹ wá nínú ọmọ mi òun ló wá bí wọn bí wọn mọ bí wọn mọ bọ́sẹ̀ máa ń fi pẹ̀lú ìyàwó. wọ́n jẹ olùyẹ̀ sókè láwọn ni màá gé tẹ́ o torí màá gé kí ẹ̀ lókọ́dọ̀ bàbá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwọn ní ìfẹ́ àti àánú ẹ má jájọ kúrò nínú ilé. nítorí lè ràn án lọ́wọ́ fẹ́lẹ́ yìí nítorí lè ràn án lọ́wọ́ fún eléyìí òun náà ni ọ̀rọ̀ tí akọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ níta kọ́ sọ lákọ̀ọ́kọ́ ni pé at-tawasul bil-haqqi wa ta'awanu ala ta'atillah wa tadhkiri bi òun ní mọ̀ ràn án lọ́wọ́ fún tẹ́ pé obìnrin tá a nífẹ̀ẹ́ sí èyí ti ká kàn jíńgọ́ kan náà a kàn bá a akànbáfẹ́ obìnrin ní ọkàn wa àwọn ń wá ẹni tá a fẹ́ràn àwọn akáàkiri yóò ti ní láì tí ẹ bá jiyàn dáadáa o tí ẹ bá jẹ́ wọn lóàbí kí ẹ sọ pé mo mọ̀ nífẹ̀ẹ́ lágbájá yóò ní jiyàn rí lára ẹ̀ kó ní jiyàn rí lára rẹ̀ mo fẹ́ràn ọmọ yìí mo fẹ́ràn ọmọ yìí kí mo rí lára ẹ̀ yín tó bá rí nǹkan gangan òun lẹ̀ tó bá gbẹ́ wọn kú lára rẹ̀ èyí wọ́n rí títí ó fi kọ́ fi nífẹ̀ẹ́ tó fi pè é tó bá rí pé kí ni ẹ̀gbọ́n wọn kó lára rẹ̀ ọmọ akóta kéèzì àwọn kóta kéèzì ọ̀hún alága náà o torí pé gbọ́dọ̀ kọ́ iláyé ìmúra lówó ọ́ ìmúra lówó ọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àwọn ìyàwó wa sì ré àdúrà ọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò ṣàkíyèsí àwọn eléyìí tẹ́lá àwọn obìnrin tí wọ́n ń ṣe súnà wọn ò ṣàkíyèsí tẹ́lá àwọn obìnrin tí wọ́n ò ṣe súnà àwọn máa ń mójútó yìí dáadáa torókè àwọn fi ń kó lójà ní àwọn òfin kọ́kọ́ ẹ máa ń fọlọ́pọ̀ àwọn ọmọọmọ àwọn sísàtì wa tó máa ń bẹ̀rẹ̀ ọmọge àà kọ́dà yóò lọ ìjáàbù wọn etí rẹ̀ yóò fẹ́ lè yóò fẹ́ lè bẹ̀rẹ̀ ní eré bó ṣe máa lọ́tọ́ ẹ ẹ ní tí ó ń dọ̀tí kankan lára ìjáàbù wọn yóò mọ tó ń tó tó máa ń lọ tó máa ń rìn báyìí wọ́n smart ní bẹ́ẹ̀ sì ni gbogbo ọkùnrin gbogbo kòrónù ìjábò máa rún máa lá ọkọ̀ tí o kẹ́dá èyí ti ń lọ ìjábò rẹ̀ yìí ti kúrá yìí definitely ó yẹ kó mo bá ń lọ àpòtìmí náà kó ní máa bẹ ìwé yẹn wọ́lọ́ ọ̀tọ́kọ̀ kan bá ti máa rì tán wọn ò ní wọ́n rì aṣọ tí wọ́n wọ̀ láàárọ̀ wọ́n ìjábò tí wọ́n wọ̀ láàárọ̀ wọ́n sẹ̀yẹ̀ náà sá ní alẹ́ ni ní ti ń bí dájú aṣọ́kìdẹ̀rùn ni wàá yà à ń lọ mo ti sá mo ti tẹ́ o tẹ́gẹ́ẹ̀tì àkíyèsí ńláńlá ni tábà ti rí péyàwó wa nǹkan táwa rí lára rẹ̀ tá a fi pé a nífẹ̀ẹ́ rẹ̀ pé àti nǹkan ní kí n fẹ́ tẹ́ bá gbé nǹkan yẹn ti rẹ̀ kúrò ẹ̀ máa pàkíyèsí ẹ̀ sí ó rẹ̀ lè jó mọ̀ kó lè bá múra sí i náà wọ́n náà yọ kókó rí yọ tí mo kú fún rẹ̀ ọ̀nà ìmọ̀ tó fò àmọ́ gbọ́dọ̀ ló ń bí omi ti rí òkè lọ́rùn obìnrin tó bá nìkan sí láyé tó mọ̀ tó mọ́ ìjẹ́ ìyàwó òun nu lé ló ṣe kọ́dà tí ò sí nù tẹ̀sí ẹ̀ tẹ́lẹ̀ káná wọn bá lọ ni wọn bá fọ ni àfi kó náà lọ wá bí òkú máa ṣe. tó bá jẹ́ sí pé ẹ̀sìn láàárín lára ìyàwó wa ẹ̀sìn láàárín. tọ́ nípa ojú táwọn ìlú west láwùjọ tó wà yìí ọlọ́kùnrin sànù wa ni ọlọ́kùnrin sànù wa ni o ó kú díẹ̀ káàtó fún wa pàtàkì jùlọ wa tàbí súnà òkìkà tó ń wó ẹ̀sìn tàbí àmì tàbí ń wọ̀n án. kárí tó máa wọn àfà àfà súnà ni o bàbá tó darí ilẹ̀ lọ́wọ́ máa o wá ìyàwó ó dàgbà ẹni òṣèlú níyàwó wọ́n máa ń wá ìyàwó wọ́n máa ń wá ìyàwó tó ní ẹ̀sìn ìgbà tá à ń sọ yìí súnà ò sí ṣe dáadáa tábà rògbòmí ẹ̀rọ àkọ́kọ́ náà lágbájá dákọ̀ ìbáraẹni sísà ní àwọn ìjókòó yín bẹ̀rùn ó ti ó ti ó ti ó ti kúkú díẹ̀ nísìnyí tó ti bẹ́ẹ̀ náà ó láti èsì mú apàdà máa sọ yún nì látara pé ẹgbẹ́ máa ń wà nǹkan yóò máa wo bá ti rí tó fẹ́ tó bá ti kófìrí yóò wò ni ẹni yẹn ló ń sọ̀rọ̀ yìí fún mi nígbà tí wọ́n kọjá ní àwọn akọjá ń sọ̀bù ẹ̀rìn yìí jọ̀kan àwọn arìnrìn báwọn ṣe rí àpò àwọn ọdún ẹlẹ́sìn lélẹ́yìí bíláì ojú tí ọ̀pọ̀lọpọ̀ àti kìí yẹn sínú ó sì hànk bọ́ọ̀lù fún pẹ́lẹ́sì ni for the first and third year. appearance yòó sí ìkéé ṣe church kọ́dà ẹlòmíì bẹ́ẹ̀ ṣe rí tó ṣe yápayàpá ó lè mẹ́sìn là tó bá ó kàn níbi ẹni tí ó bá tí ó tí ó ṣàtúnṣe rẹ̀ nígbà tó tó tó tọ́nà ni. àwọn àbá wa lẹ́yìn ọba wọn lọ́jọ́ òkùnkùn ní nǹkan sọ yìí bọ̀dá náà lọ akọ̀ ọ̀sọ̀kùn yẹn dúdú kí lẹ́ni máa ń ṣe kó máa rí arábìnrin yìí ní máa ń borí dáadáa ìbò náà nílò tó kó mọ̀ lọ pé níta kò sún náà tí wọ́n ká ìbò ni máa ń lò ó sì sábà yìí. òun á máa rí i pé bóun bá kọjá níwájú sọ́gun máa ń lọ máa ń lọ ní máa ń rí pé máa ń ka alukur'an. ìmọ̀ kakura nìyẹn ìmọ̀ kakura. òun wá súnmọ́ díẹ̀ ńgbọ́dá ẹni yóò lè máa gba àwọ̀ ní ọjọ́ monday and thursday sọ pé zọ́ọ̀hì ìmù zọ́ọ̀hì ẹni tí yàn fẹ̀lẹ̀ lé wà pàgọ́ bàtúntà bá sọ̀rọ̀ wá tún jẹ́ ọmọ kéwu ẹni tó náà tún mà àmì nǹkan mọ̀ ìkókó ọmọ tó rẹ̀ yìí kì í ní súnà kì í ní súnà ní fún fẹ́ ẹni ẹlẹ́sìn ló lè gbà ìgbà tí ń sọ̀rọ̀ yìí fún mi ìgbà tó fẹ́ níbi ìyàwó kejì ni ní ah, òun padà rí bẹ́ẹ̀sì rẹ̀ tó ń fẹ́ òun wá kọ́ra pé àbí kó wọn àwa a súnmọ́ra wa báyìí gẹ́gẹ́ tí ní sọ àti kí ìmọ̀ tó lọ́ra yà àwọn olùpẹ̀lẹ̀ òun padà rí bẹ́ẹ̀sì kó ní bí ẹ máa ń tó bá ń wáyé sùn láyé ni. gbogbo gbogbo yìí ó padà ó gbọ́tẹ̀ kalẹ̀ tó bá rí pé ń lọ ṣọ́ọ̀bù gan-an nígbà tó ti wà lọ́kọ́ tán yóò máa fi ìgboro yìí náà tó máa fi ń borò ní kò fi borí mọ́ gbogbo bí ẹni máa ń ṣe yìí náà kò padà ṣe mọ́ náà kí ló wá ṣẹlẹ̀ ó padà wá dìbò àpé torí àwọn méjì gbọ́ tàgbà náà ni ó padà dìbò pé àtó náà ní pọ́blẹ́mù ọ̀pọ̀ ni àsìkò ni ẹgbẹ́ mi máa ń níbi nǹkan tí mo ń sún lọ dáadáa ẹ̀ẹ́ rí pé kò ibi táyé dégbó lónìí bóun bá fẹ́ sọ obìnrin àwọn bàbá wa jọ̀hún àwọn nǹkan tó ti ń gbà sọ obìnrin àwọn náà ráìtì náà bàbá wa jọ̀hún olóńgbé pé inú àwọn àṣetì kan wọ́n ń bẹ kò tó ti dànù àwọn ènìyàn sọ gbogbo ìgbà pé àwọn tí wọ́n ti ń tẹ̀lé lànà àbá yìí àwọn àbá àwọn mọ́tàkọ́ dì nínú àwọn tí wọ́n ń tẹ̀lé wọn àwa tá à ń jẹ́ súnà yìí ni torí lànà súnà ni wọ́n ṣe èyí tẹ́ ẹ bá rí tó náà àbá yẹn ó ṣe ń dídí à ní etí ìfẹ̀mú enífẹ̀mú ebídíà enífẹ̀mú náà pẹ̀lú bídíà kèé ṣe tó ṣe bídíà. àwọn èyí wọ́n ń ṣe bídíà lóòótọ́ ọ̀bọ̀ tó ń ṣe bídíà ó wò ó tẹ̀lé tó pàkíyèsí wọn sí torí àwọn táwọn sọ gbà fáwọn àfa àwọn àfa lè ti tán bá àwọn àmọ́ sùn wọn káwọn fi ń wọn pé eléyìí

òun là á fi lé pé bàbá yẹn ló ń bí díà wọn wá lánà àwọn làkàtà tó ń pẹ́yàwó ní john nínú àṣà yorùbá àṣà yẹn pàtàkì gan ẹ máa rí òbí míì yóò fi lọ bá ọmọ rẹ̀ bá yàwó kalẹ̀ pé ọmọ tẹ́ bí ìyèwé nífẹ̀ẹ́ ọmọ mi báyìí lágbàjá báyìí kí ló fà ó ti rí mu lé wọn bó ti rí. kéèfà máa yẹkùn mu rọ́bì yẹkùn mu rọ́bà nínú àdámọ́ ni pé ẹni tó bá tọ́yàn èyí tó kọ́ mà ní pé gẹ́gẹ́ bó ṣe rí bẹ́ẹ̀ náà lẹ́nu tó bá tó ṣe rí èyí tó bá wọ́n padà wá padà wá yá ẹ̀kúyà àwọn àà wọ́n mà wọ́n ni wọ́n ti wá rí báyìí ẹ máa wo àwọn olóko bá rí bẹ́ẹ̀ èyí tó bá rí bẹ́ẹ̀ àwọn yóò máa tó ká àwọn ti wá rí báyìí wọn lè yí wọ́n ti ọmọ ìyá rẹ̀ ti gbó e wá báwọn ti ń ṣe nìyẹn. sòyìn kan rọ́bìn lójú ọ̀nà pé màṣálà àà ìjà ìta àfin wọn òdòdó dá lónìí nù abáti kó wọ ìjábá sí àkànbẹ ládùúgbò àti owó ọjà náà kọjá náà yìí máa ń lo jábá dáadáa ó ní wọn ariwo máa tẹlọ tààtààtààtà àwọn àdókò sá ẹtẹlọ o ó sá wọnà kan ọ̀nà kejì tí ó bá sọ̀rọ̀ tọkọtaya dín náà nù àtọ̀ ìyẹn lè bà síbẹ̀. irú obìnrin yìí àfikọ́ mọ́ ta ni tẹ́lẹ̀sìn ni ọ́ torí pé ìmúra nìkan káàfin mẹ́lẹ́sìn o èyí tó gbé ẹ̀sìn wa gan lọ́wọ́ pàtàkì gẹ́gẹ́ tó gbé ẹ̀sìn lọ́wọ́ tí ó ran ogun dàfẹ́ lọ́wọ́ òun ni kó lákìdá tó lálàáfíà kí n kọ́ kọ́kọ́ wò nù sóbì yìí lákìdá tó lálàáfíà bó lọ́ọ́ ti wá mà àfi kọ́ ọmọ wọn ti ń rò wọ́n kọ́ ọmọ ẹni tí ń rè é níbo ní ti mú mi mà àfa wo ni ń kọ́ ń kéwú gbogbo lọ́ọ́ tó ń gbọ́ wá sí ìtàbá gbọ́ wá sí náà látàlò ó pàtàkì gan o bùtà àwọn nǹkan àwọn obìnrin fílẹ̀ àwọn ọkùnrin fílẹ̀ ó kàn rí gbọ́dà náà ni àkàrí gbọ́dà náà ni àtàwọn ààbò náà ọmọ kan mú ọkọ̀ wáyé náà ni àmàṣàlá ìgbàgbé náà fi ń gba ẹ̀ ń ba tòkòtò sókè àwọn kan bẹ́ẹ̀ lábára ní ti báyìí kan jọmọ nàìjíríà kọ́là kan jọmọ lọ́rin àwọn ń dàn lábára lójú ni ní Saudi Arabia ló kó wálẹ̀ yìí wọ́n ti nínú gbọ̀n pẹ́ẹ́pẹ́ kan báyìí kan fi ń sàbòsí wọ́n bá sì dé gíga àgbẹ̀lẹ́kọ̀ọ́ wọ́n sàkóso sókè ìgbàgbé lónìí àmàṣàlà àmàṣàlà ní wọ́n àwọn ọ̀dọ́ kan wọn. so wọ́n sọ ọgbọ́dọ̀ gbìyànjú débi kan pé sọ́kàn arábìnrin yìí dáa sọ́kàn tí ò bá ti dáa ó dà gẹ́gẹ́ bí ilẹ̀ tí ta ni ọ̀nà ọ̀gbọ̀n tí ò bá ti ní àkídà tó lálàáfíà kò sí nítorí wà lára rẹ̀. wọn náà fáwọn fi ń ké sí ìgbà pé tẹ́ ẹ rí àwọn ẹlẹ́gbẹ́ wọn máa jìnà kan púpọ̀ ewu bẹ́ẹ̀ ó ní sísà kan ti kú díẹ̀ ó fẹ́ ìyàwó lára àwọn ẹgbẹ́ kan náà àwọn ẹgbẹ́ ìsìláàmù tó kú yọ súnà ẹ̀yìn òkú súnà ni wọ́n ni àbọ̀tà àwọn ẹgbẹ́ yìí tó wọ́n ni pé ní tó kàn wọ́n ni pé náà sábà wo àkídà agbọ̀rọ̀ mọ́níhàjù náà o ṣẹ́gẹ́tì ní ti gbogbo lẹ́yìn ìyẹn o bọ̀tà àwọn ẹgbẹ́ yìí mọ́níhàjù wọn ọ̀dà àkídà náà ti wọ́ nítorí pé tó kàn wọ́n ni pé bó làwa mùsùlùmí ò ti jẹ́ ọ̀kan gbogbo ọ̀nà bẹ́ẹ̀ ni agbọ̀rọ̀ mọ́níhàjù tí mùsùlùmí kan ní ọwọ́ gbàgbọ́n tó ń ṣe àfẹ́ gbàgbọ́ pé sámadíyà ni wọ́n ni àfẹ́ mọ̀ pé ṣé kan ni wọ́n ni kásà kójú àwọn tá a jẹ́ mùsùlùmí kágbàjọba Islam kọ́rọ̀ǹt àwọn kan gbọ́kan mẹ́rẹ̀ irú ìjọba yìí òun ni arábìnrin yìí ló ti rí ẹni tó fẹ́fẹ́ ó kàn ní kó tọ́lá lẹ́nu yìí dáwọn náà máa ń sọ àmọ́ kò sí tó kàn wọ́n àwọn tí tó lè takun tí mùsùlùmí kọ̀ọ̀kan ti ń ṣe káàkiri mọ̀ọ́mọ̀ nínú ìjọba òfin ní onítàkùn nínú wà sí wọn yẹn. àtẹnudọ́fẹ́ ẹgbẹ̀jì ni. ọ̀rọ̀ tó panilẹ́kùn gidi wà láì láàrin àwọn yẹn ti ṣe àṣìṣe púpọ̀ bá. àkóyè náà ó sì pàdé ó sì rí bọ́dọ̀ bọ́dọ̀ sáwọn àlékún sísá.

bọ̀dé ń kájúbà rẹ̀ wọ bí òun bá kú bá gùn tó tó gùn tó gùn sí láti àyè tẹ́sán gbé èyí tó fi alẹ́ sọ́mọ́ alákìdá ọ̀dọ́ ọlọ́nìrún gbà alákìdá ọ̀dọ́ ọlọ́nìrún gbà ẹnu yìí kò sísà yìí gbódódé sísà yẹn gbódódé tiẹ̀ a máa síyàwó ìyàwó aláàrin ni jẹ̀mọ́ kò tí ì ju ọ̀sẹ̀ kan lọ tọ́lọ̀ tó ṣe rí sísà yìí fún bọ́dà yìí tó ṣàfikún bọ́dà sí títà rí yorùbá ni wọ́n bínú o. ṣẹ́kẹ́ oúnjẹ sí ìyàwó náà ni kò sí ìjọ méje lọ. ibi kan bẹ ní ẹ̀yìn ọkọ̀ tó ń dáhùn yẹn lọ lẹ́yìn ilé wọn. báyìí bá ti wà wá òun ò fáwọn tó máa kí àwọn fún ìgbéyàwó ni bẹ́ẹ̀ kan bàbá wọlé bá wọn á sì mú wọn lọ́dọ̀ ó wá dídó kan àwọn kan wá ń béèrè wọn ẹ̀yìn báyìí wọn lẹ́yìn yóò gbó báyìí ó bá ọpẹ́ pẹ̀lú iwájú àbáni ọpẹ́ pẹ̀ wọlé bí kan ọpẹ́ pẹ̀ ń jẹ́ làbí hàn ló fẹ́ ìlọ́jọ́ wo ló tó fẹ́ rẹ̀ kó lé tí o bá yẹ kó ní mọ̀lẹ́ tó dáa yóò mọ̀ ọ́n lọ ni. sọ̀tẹ́ bá rí obìnrin ń ta èyí ń tẹ̀ ń kú gidi gan-an bí obìnrin yìí bó ní ti mú mi máa ẹnìkan jọ kan àwọn bá ti sọ afárá ní ìmọ̀ràn bá àwọn máa ń fún wọn mọ́ràn ẹgbẹ́ bá fẹ́ lómi mọ́ràn ó ti níbo kí ń lọ. òun ló fi jẹ́ pé tó bá fẹ́ gbá mọ́ràn lọ́dọ̀ àfa kọ́ bàbá fa rẹ̀ ní kí ń lọ nípa gbogbo mọ́ràn ní èsì ìfẹ̀mí débì kan. àwọn bàbá mi bá ti sọ lórí kan wàhálà ni o ẹnìyẹn wá bá mi ó sàlùkì ní ah, ẹni tó fẹ́ yìí ọ̀ lè fẹ́ nísùnà bọ́dà káàtì ló bọ́dà àwọn àwọn àpòjá rẹ̀ gan ọ̀dà ilé ha ni wọ́n kí ni nǹkan fún ọ̀sán. wọ́n ti gbé nǹkan tó ń sọ abarábìnrin ni tí ìfẹ́ sì fi mọ̀ pé ó ń sún náà ní àwọn fìdí lóòótọ́. àwọn òbí rẹ̀ lóòótọ́ a rí àpẹẹrẹ sùn lára wọn bọ́dà tó ń sọ̀rọ̀ yìí kò sáà gbọ́ ok ọlọ́run bá bá tà sí ojú. wọ́n á sí ìyàwó. Ah, ìyàwó tó lásìkò tó a month life. Ah, ìyàwó padà fẹ́ràn lé mi ó pàtàkì púpọ̀ jù náà ṣòro sọkùnrin ó sọkùnrin gan lábáwò àtòbìnrin náà fún ìbára ẹni tí yẹn fẹ́ fẹ́ báyìí mà tó dá ọ lójú pé nǹkan fẹ́ yẹ lẹ́sẹ̀ bó lọ́dún tó mà kò sẹ́ni tí ó pè ní dídì à dàbó ti rí ọ báyìí ó sọ pé ẹni tó lọ́ọ́ fẹ́ ọ̀hán tó kò èèyàn rí ọjọ́ lójáàbì ọ̀hán ní sálùsùn náà ni kò ní ọdún dídí àlòyún ó sọ pé sọ́ọ̀tì náà àlùfíà ni o bọ́ọ̀lù lè máa dákun pé wà sí lágbájá láti lágbájá tó máa dákun àwọn apáta ìgbàlẹ̀ sí tó máa dákun wọn fún ọ tó máa dákun ah masha allah masha allah kí tán síbẹ̀ jẹ̀ ẹnì kan jọ kan lọ́nà òkè ọ̀ráyà yìí ni bàbá ni òun wájú ọmọ òun bọ̀sí yóò bá nà báyìí bọ̀sí tó dàgbà sínú ọmọ òun òun súnmọ́ ní ọ̀fẹ́ òun tún láwọn àtúnwò tó ṣe fáwọn èèyàn lẹ́yìn ìdánwò àwọn sábà tó lágbára ẹ̀yin á bù gbogbo ọ̀nà báyìí lè ń tẹ̀lé lọ́wọ́ ẹ̀ láwọn tó ìfẹ́ máa béèrè kò sí lóun kò sàbòsó ẹ̀ sì gbìyànjú tó bá jí alábòsí kò lè pàṣẹ kan yẹn ẹnì yẹn mú asúnà lọ màṣàlá màṣàlá wọ́n wá pè lọ pé sọ ma pọfẹsọ aláró àdáadáa máa káwa náà ni wọ́n ti mọ̀ àwọn ẹran tó wájú náà.

gbogbo ọ̀nà táwọn èèyàn fi ń jọ́ fi ń blọ́ọ̀kì pé ẹ má jáwọn èèyàn báńkì wọ́n bá tó tó tú mi. eléyìí tá a sọ yìí ẹ̀rí mi tún lè gẹ́ẹ̀tì ọ̀nà mi láti dínú bọ̀ ẹni yẹn pé ẹni yẹn ẹkọ wa mú lọ ni wọ́n ń sàlàyé fún mi. ó ní bẹ́ẹ̀ ni bá a sọ fi kọ́ra òun kọ́ra àwọn kìnìún àti tó ń mú lọ àti aláburú ẹ̀dá ni. àwọn ọ̀nà olóògbé pé tó bá ń ṣe súnà ọgbọ̀rún lẹ́nu kí wọ́n bá bèèrè kàlàfà rẹ̀ èyí máa ń bèèrè kàlàfà ó gbọ́dọ̀ ní kàlàfà tó kọ́ mi tó èyí máa tàwọn tó lè gé dídí àlóòtọ́ àwọn tó kọ́ wa ló ń kéwu onídìdí àná wọn àmọ́ bàbá pàdé wọn a máa ń fọ̀rọ̀ pé àwọn náà fi mọ̀ wọn agbọ̀rọ̀ fún wọn wàlá ẹ̀tọ́ wọn ni agbọ̀rọ̀ fi jàmbá wọn. àwọn náà kópa tó pọ̀ nínú bá ṣe jẹ́ fún náà ó súnmọ́ tí ipa ṣe kí wọ́n kó wa ń kéwu jọ náà alẹ́ mọ̀ ẹ̀rọ tó yàtọ̀ sí òsì ọ̀nà tọ́nà rẹ̀ fi sàánù àwa nu tá a bá wá gba ọ̀nà tó tá a bá wá ní foundation kò sì ní kó mọ̀ yẹ wa. wọ́n lè yàtọ̀ sẹ́lẹ̀ omi ìpẹ́tọ́ kó kàn gbọ́ wà sí lásán ni ọlọ́run ti rẹ̀ ẹlòmíì ọ̀nà wọn gba sàánú rẹ̀ kò nídìí pé kó mo lè ta fúnra mi ara wọn náà ń gbòòrò àwọn sàkọ́lé fún wọn. fún tàbí náà tó ń náà ni ìgbà fún wọn lọ́wọ́ ọwọ́ àlẹ́ ọkùnrin tó tó bá bá kúrò nínú kéde sunna ẹ àbúrò wọ́n wọ́n wà. so nǹkan yìí pàtàkì púpọ̀ àtàjẹ bọ́dà àti sísà nígbà ń sọ fáwọn àtàkùn pé ọ̀pọ̀lọpọ̀ wa a máa ń pẹ́ dé ẹlòmí kan bá wa lẹ́nu náà ni kò mọ táwọn ń bá ń sọ̀rọ̀ nípa àlẹ́ òkókó àgbàwòjìyà ìwọ ọ̀pọ̀ táyà ìwọ sàlàyé lọ́wọ́ ìwọ tí ń bẹ láàrin ọkọ̀ àtàyà aláwọn onímọ̀ bàtà òun ti alukuhan àti sunnah ní Muhammad wọ́n á pín àwọn ọ̀rọ̀ yìí wọ́n kún sọ́nà mẹ́ta. àwọn ọ̀kan ń bẹ alimusaraka àwọn méjèèjì wọ́n jọ máa ṣe fúnra wọn ọkọ gbọ́dọ̀ máa ṣe fúnyàwó ìyàwó máa ṣe lọ́kọ ìwà kọ́tọ́ ilé ẹlẹ́ẹ̀kejì èyí tí ìyàwó máa ṣe kọ́tọ́ ẹlẹ́ẹ̀kẹta èyí tọ́kọ máa ṣe fún ìyàwó àmì ìta ń ṣàlàyé lọ́wọ́ èyí tó yẹ pé àwọn méjèèjì láàmà tó fúnra wa èyí tá pè ní nọ́mbà wán lábẹ́ tiẹ̀ ní pé tàtàwá síbẹ̀ hàp ẹjí ká máa bá a sòdodo ọ̀rọ̀ ìyàwó àtọkọ tàbá sòdodo ẹlẹ́ẹ̀kejì lábẹ́ là ń sọ lọ́wọ́ ó ní ìfẹ́ àti àánú ọmọkùnrin lẹ́yìn níjọ́ tí ìfẹ́ bá fi lè kó àtàánú láàrin méjèèjì wàhálà ti dé òun lájú wa mú àwọn òṣèlú ìta fi débi sí adé yẹn ìfẹ́ ló máa ń tawájú ìfẹ́ ló máa ń bí àánú àmọ́jọ́ tí a sì mọ̀ pé nǹkan ti affect ìfẹ́ ibi àwọn lẹ́tùmọ̀ ká ìfẹ́ yìí kò sí bẹ̀rẹ̀ kò sí òun lànà ara wọn mọ́ nígbà tó kọ́ bá lọ kó rẹ̀ òun ó ní àwọn ìgbìmọ̀ rẹ̀ kò ní lọ́bíṣẹ́ jọ́nà àyàn lọ́bíṣẹ́ náà ẹlẹ́rìn ní lọ́bíṣẹ́ kò ní lọ́bíṣẹ́ náà ìfẹ́ nù ìfẹ́ ló pé àwọn sí la kò ní kọ̀ kí wọ́n sákìrán sákìrán tó kéré kọ́ ni wọ́n àtọ́jú rẹ̀ gbogbo nǹkan náà sílẹ̀ mú sílẹ̀ tìkẹ́ ní àárín kílẹ̀ báyìí ọkọ tó tẹ̀wọ́n á tù ọ́ lọ náà ni tí wàá padà lọ tó ń kọ́kọ́ tù láàrin wa tọ́lá ọba ó kàn lọ náà ni ẹ̀mí rẹ̀ ń bẹ́lẹ̀ ó wá padà wá sọ pé ọkọ wá sọ pé rẹ̀ wọ́n káàkiri lọ́kùn ń gbọ́ ọ̀bọ ẹlẹ́gbẹ́gbẹ́ yẹn gbádùn ọlọ́sọ̀ ọ̀rọ̀ fúnra bí àbúrò gbé ìrọ̀wọ́ mi náà ìka ti ṣèfẹ́ ìka ti ṣèfẹ́ tí lọ́kọ́ bá ti wá rí pé nǹkan tó rí lára ẹnì kejì yín tẹ́ ẹ fi wí bẹ̀rẹ̀ tẹ bá rí pé kí nìyẹn ti ń gbó ẹ padà sí àkọ́kọ́ àtàwá síbi hàk ẹ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ o mo ní akókò tó yẹ pé ẹlòmíì ló fi rí ìyàwó rẹ̀ báà àṣìṣà yìí ó tí ó lè tó mọ̀ tọ́jú ilé. a ah, bọ́dà yìí ló wà kẹrin sọ pé kẹrin lọ́nà ti sáàtì orúkọ sọ ma ń ẹ̀sùn náà tó kẹrin ó sì ní ajá tó kẹrin ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìwà kẹrin bẹ́ẹ̀ sì ni tí ìyàwó rí lára ènìyàn ẹnìkan àkẹrin nígbà tí ìyàwó wá sí wá pé n ah, tí mo rí lára ọkùnrin ìgbọ́n kú mo tó kọ́kọ́ àkẹrin mọ́ ó gbọ́dọ̀ pàkíyèsí rẹ̀ sí àtẹ̀kálẹ̀ pé mo kú ah, àbú ìdàkùtù ọlọ́run kó tó jìnnà ẹ̀fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe tẹ́lẹ̀ mọ́ nítorí mo rí lára yín kó wà kẹrin ìwà kẹrin tó bá yẹ pé òun náà ti ní fẹ́ yàn ó lè ṣàtúnṣe kan yẹn kó tó di kó wá di because ọ̀pọ̀lọpọ̀ wa nígbà tá a bá fẹ́ ṣe àtúnṣe ìgbà sí kíní ẹ̀ máa ti ń kọjá ni ní sọ́kà máa ń ṣe pé tí ẹnì kan bá ti yọwọ́ nu wa ẹnì kejì wa yọwọ́ ẹnì kan bá ti yọwọ́ ẹnì kejì wa yọwọ́ ṣùgbọ́n kíní máa bẹ̀rẹ̀ ẹ̀dọ̀ yóò wá lágbára débi pé kò ní sí àtúnṣe mẹ́ma wọ́n fẹ́ gbìyànjú àtúnṣe òun sàmúṣe náà sùtàbá ti rí ó sàmì ìtọ́kùsà fi ọtí tẹ ẹ̀ńtọ́fẹ́ ó sà ní nǹkan tó kò sí àti ìyẹn tó bí ó sà ní nǹkan tó bí nǹkan tó pọ̀ sí tẹ̀ rẹ̀ yẹn tí nǹkan yẹn bá ti fẹ́ máa ní láì fi ìlú tó bí ènìyàn kọ̀ọ̀tì kàkíyèsí rẹ̀ sí kó tó ti wá ó wá jẹ ńlá ẹlòmíì nǹkan nǹkan láìkí kọkùnrin kó tó ti máa kó tó máa wọlé sùn nígbà tó wá kàn fẹ́ fi àwọn àbẹ́jọ́ kọ́ bẹ́ẹ̀ lọ́rùn pé alákùnrin gbàgbé ìlẹ̀ máa wọlé náà bá ti kí mọ́gàrí kan wọlé ni yìí kì í sáyẹ̀ tó báyìí tó tèlé owó jáde náà o gbogbo náà kì í nìyẹn wọ́n á di pé wọ́n á ń wọlé lágbo mẹ́sàn-án mẹ́sàn-án ju mẹ́wàá wọ́n á wà náà wọ́n wá fúlàní. ìwọ ìyàwó nígbà tí àwọn kọ́kọ́ tí wọ́n ti wá kọ́kọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ òun nìkan ní ìta àti kí ìzáyìí tẹ́lẹ̀ máa ti lọ bíi wọ́n ti ń tí wọ́n láàrin yẹn nǹkan ẹ̀ pé n tó wọ lára ẹni kódà ìṣáyì tí màá ti máa ń ju pé a ah, èrò lórí fóònù sáwọn àlékún ọ kò bí ẹ ó lè má mi ni ẹ lọ́wọ́ bẹ̀rẹ̀ alábí wọn náà ní kókó gbádùn ìdáwọ́ àlékún àti òbí à ah, mo rò pé tí n kọjá náà ìṣáyì dáhùn tó lóǹtọ̀ ẹ má pé ara ti yí òun ló dé máa kán àtó dáa gbóòn ní wọn rìn jùmí lé o à ń gbà ọ̀ ká fún wọn rú dáa ah, ó sọ wọn fi yọ gbogbo nǹkan tó yọ sọkọ ọwọ́ arúgbó ọdún kalẹ̀ tí o sí ìgbàtẹ́ ìdí lásìkò ni àwọn àgbẹ̀dẹ̀dẹ̀ ní ọ́nù ìdí lásìkò kẹ́mi wọ́n á jẹ́ mi wọ́n ń tọ̀nù so ọ́ ṣàkóso yẹn ni. ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ àkókò mùsàwàká òní gázàlú ní àkókò wa ẹ̀sìtáàní zọ́ọ̀nù. àwọn méjèèjì ọkọ̀ àtayà ẹja ní sí kọ̀ ẹja ní sọ́kàn síra wa káàsì máa ní sọ́sùnà sọ́ọ̀nì èròǹgbà tó dáa àmọ́ ní síra wa nígbà tí ọkọ àti ìyàwó sọmáṣẹ fẹ́ra wọn máa ń tọ́sí ara wọn ṣèbí ẹ tọ́sí ara yín ẹ tọ́sí ara yín lẹ́tí mọ́tò ẹtí mọ́tò ẹtí marriage ṣé ẹ bá tọ́sí ara yín sí àfi àfẹ́ntò àmọ̀ nǹkan tó ṣe lókù ẹni tó tọ́sí ọ̀rọ̀ tó tọ́sí ẹni yìí ọ̀rọ̀ lérò ọba bá mú ọjọ́ márèjì òun ò mọ kéṣe nìyẹn èyí ò mọ tó lọ sí márèjì ni bẹ́tẹ̀ bá mọ tó lọ sí márèjì ó ti dìkẹ́ tó ń jọ márèjì ní ẹ̀mí ah, kíná ẹni yìí mo ní síkọ̀ sí kò lè gbà mí nǹkan tó lè ṣe rè bákan náà ẹ wà máa ní òrùngbà tó dáa síra yín bí nǹkan àwọn kankan bẹ tó lójú méjì tẹ ojú tó dáa lójú ká máa gbé wá lápòjú oníkùnrin ọlọ́kùnrin ọkùnrin rí sí fún kọ́ọ̀lù pé kẹ́lù ee gbọ̀n kí wọ́n ara sọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ìyàwó wọ́n náà yọ kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n ọtí ní yọ fún fún ah, nǹkan tí lóhùn bóyá nǹkan ń sọ ọ̀rọ̀ tó nìkan ti pẹ̀lú tó tí ò yẹ kí n máa ń parẹ́ ni tí ò dẹ̀ ní nǹkan tó fẹ́ affect ni. ó lè máa sọ ọdún bíẹ́sì wọn kì í ṣe gbogbo gbogbo bíṣẹ́ ìṣẹ̀lẹ̀ gbọ̀ngàn parẹ́ bẹ́ẹ̀ sọ gbọ́dọ̀ bíṣẹ́ ìṣẹ̀lẹ̀ wọn sọ ni. ibi tí wọ́n rò sí mu. àmọ́ táǹtì ẹ̀ lọ́dọ̀ àwọn obìnrin nísìnyí kí ni number one nínú hundred nínú hundred tó bá kó obìnrin hundred kalẹ̀ tí ọkọ bá ti ń kọlù bá wọn fún ni ìkí <laughs> wọn ní bọ̀ lẹ́rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kí ní bọ̀ lẹ́rù wọ́n parí prógámù ọkùnrin wọn bá sísà tó ń sọ̀rọ̀ ń gbòòrò síta mẹ́ọ̀ wọ́n ń pè é fóònù wọ́n ń pè é wọ́n ń pè é wọ́n ti máa ń sọ̀rọ̀ wọ́n ń pè é wọ́n ń pè é fóònù ìdí kọ́ọ̀tì ẹ̀ wọ́n ní mọ́tò ń pè é jì ọ̀rọ̀ ìtẹ́kọ̀ọ́dúgba ìdè talẹ́mbà náà ọ̀rọ̀ ló tó dáa tó bá ló tó dáa ni pé pátápátá ẹnìkejì rẹ nù àbí fẹ́ẹ̀sì máa ní ìgbà tó dàtí ó dà púpọ̀ ẹja tó sàrà wa tó bá ti di pé bí ohun fóònù wọn bí tí wọn bẹ̀rẹ̀ ní ẹsẹ̀ lákèjì o tó bá ti di pé kí ló gbé fọ́pọ̀ mi ti kóòdù sí nọ́mbà rẹ̀ wáì àti ìsọ́rí eh, kóòdù sí fóònù ẹ̀ kí ló dé kí ló dé ẹ̀ ń bá ìṣẹ́ tẹ́lẹ̀ ọ̀ ọ̀ ní èròǹgbà tó dà púpọ̀ rẹ̀ ó lè balẹ̀ yìí jẹ́ kò níbi wọ́n kàn ọ́ wò pé ọ́ wò pé tí yóò bá ní lísì tí yóò bá lè fún ní àwáwí tó wà òkè òun ní àwáwí tó wà òkè lọ́dọ̀ ara rẹ̀ tí ò yóò lè fi àfáwọn ọmọ Muhammad ọ̀nà ọ̀la ọ̀tàlá ó ní bó ti yẹ káwa mùsùlùmọ́ lò síra wa nìyẹn mùsùlùmọ́ ọmọ ìyá rẹ̀ tó bá rí àkìtì sí ọ gbogbo rẹ̀ àkìtì rẹ̀ yìí wá àwáwí fún un tí ò ní pé mú èròǹgbà burúkú tọkàn rẹ̀ wà fún wọn máa ń tọ́ bá wá wá wá wá tọ́ rí fún ẹgbẹ́gbà mi gbogbo ọ̀rẹ́ wà fún ẹ̀mí rí ìlú mi ni pé gbàtóhùn ní àwárí tó wà jẹ̀ ní lọ́dọ̀ ara rẹ̀ tí ó mà sí wọn ni ọba ti pé ọwọ́ ń sọ pé ìdùnnú àtàìmọ̀ okó bí wàláì ọtún bí kìlọ̀ rẹ̀ gẹ̀dẹ̀. tó kúrò máa àfẹ́sì rẹ níbi tí wọ́n náà wá máa ìwà wù ìwà tó wá sí ìwà wù yìí ó ti pé ń pé fẹ́ lára ẹ̀gẹ́dẹ̀ bàbá tako fẹ́ fẹ́ yàwó kò jì pátápátá èmi náà fún àwọn obìnrin ẹ máa ní pátápátá. wọ́n bá ti ní pátápátá ìka ìdájá àmọ́ lábúdá nínú ọmọ ìhábà gbólóhùn tó yẹ káwọn yàrá hánù láì fi tìbí nínú nǹkan tá a ti rẹ̀ pẹ́ tí bá ti dé mọ̀ọ́mọ́dù mọ̀ṣáṣá aláà ẹ káàbọ̀ ló kúkẹ́ sọ. bí ikú ni bí obìnrin yóò tó bá ti tó márèjì ní òní báyìí bọ́ọ̀ sí rẹ̀ pẹ́ tí ọjọ́ kan ọ bẹ́ẹ̀ náà ni kọ́ ọmọ òkú tọ́ ọ bá ti dàrú là báyìí ìlú jẹ́ ẹnìkejì mi ni. láì ṣe ti kórira bọ́ọ̀ ti fàyè rẹ́lẹ̀ tó bá dé òní gbọ́dọ̀ ẹlòmí àpàtẹ́sẹ̀ ló pa obìnrin míì ti ní ìfúnpá tó ní agbára yọ́tọ́ ti fún ní gbòǹgbò ìkejì tó kò sí pé kò kò fún and it's part of it's part of your kini religion àbí ara ẹ̀sìn wọ́n ní kó fi rẹ́dì fún pé ń jọ́ tí mo ti wọ́n báyìí àyílà báyìí dé tó ń tó lòun ó sọ pé ní màsínà ló kọjá kan ẹ fẹ́ fẹ́ yàwó ẹfẹ́ méjì àwọn bá náà fọdún lágbà bí ọlọ́sọ fẹ́ kò lágbà àbúrò náà fẹ́ràn yẹn lágbà tó jẹ́ ká máa ní èrògbà tó ta káwọn ọkọ wa. tó bá ti fẹ́ ti ní èrògbà burúkú yóò lọ àfẹ́kẹ̀ẹ́ tó kọ̀ tó bá ti fẹ́ ní nǹkan yóò lọ àfẹ́kẹ̀ẹ́ tó bá ti àfẹ́kẹ̀ẹ́ ń bọ̀ wá síbi àánú ń bọ̀ wá síbi tẹ́nu so kò nídìí kọ́ ọ̀dọ́ pé mo fẹ́ wo fóònù tó bá tọ́ ní nǹkan kan tí o fẹ́ wò kò fẹ́ wò lórí ayélujára náà kò fẹ́ yá fóònù yìí ọ̀rọ̀ ti sọ fún ààrẹ ìjàgbé náà ń kò mo fẹ́ lo fóònù yìí o mo lọ bá ṣe bí mo fẹ́ lò so àwọn nǹkan tó yẹ kó náà kókó ti kó kúrò. so ẹtí lẹ́yìn yìí máa wá ntú lè kó alábọ̀ ọtí àti ìtọ́kọ rẹ nu ọtí àti ìtara rẹ èèyàn ní níjọ́ nǹkan lè kó wà láàbọ̀ sí àbọ̀ ìdí ẹ̀ ẹlẹ́gbẹ̀ẹ́ a ti tán mo fẹ́ lo fóònù yín o bá ti tán mo fún thirty minutes sí ẹ̀ṣẹ̀ o thirty minutes tó kó thirty minutes yóò ti ní gbogbo táyé kókó èkó kókó. ìwọ náà máa ń tọ́ fẹ́ kó gangan sọ pé olóògbé kò lọ bẹ́ẹ̀ sí bí mo tọ́ lé lọ bí a ń tọ́ lé lọ rí ikú lọ lé lọ mọ́ tayọ bẹ́ẹ̀. wọ́n fẹ́ akíní kan sọ pé mo lọ náà kíní bèrè sí ọtún wọn wà lálẹ́ yín o. ọ̀dà kí ló ń bèrè fún mi bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà má máa béèrè pé kí ló dé má máa bira rẹ pé kí ló dé má bèrè lọ́wọ́ ìyàwó rẹ tó o bá fẹ́ sọ pọ̀ tẹ̀ ní torípò wọ ọlágbára ju lórí ẹ̀ má bèrè lọ́wọ́ pé kí ló dé tó fi kóòdù sí ìdílé rẹ̀ sí mà má bèrè má bèrè má wọ́n náà ti má wádìí wọ́n náà lè fi kóòdù ẹ̀ sí tó bá kó wọ́n wá fẹ́ kó ní kóòdù wọ́n lè kọ̀máǹdì ẹ̀ gẹ́gẹ́ bí àtẹ̀tọ́ bàbá fún ọ yọ kó at any time kẹ́ mọ fún ìtì fóònù rẹ̀ àlọ́ àbúrò náà nǹkan tó fa ọ̀rọ̀ mi so and then ó lè hard gan kan tó bíbélì náà tó wà nísìnyí so kódà tó bá rí bẹ́ẹ̀ so ó sàlẹ̀ command ẹgbẹ́ ìtẹ̀bẹ̀ lọ́nà sí gbà wọ́n sì ti kú mẹ́ so àwọn nǹkan tó bá lè fà á nǹkan bẹ lọ́ àwọn èèyàn bá oríṣiríṣi èyí lọ́kùnrin láyé láì. ibi tẹ́ tẹ́kùn mi ṣe sí wàláì tí àwọn bá ti wọlé báyìí tó bá ti bọ́ra lẹ̀ gbogbo àwọn nǹkan tó jẹ́ owó tọwọ́ sálẹ̀ nù ó lè máa gbóhùn rẹ̀ gbogbo òun ti dé òun ìyàwó òun mà gbóhùn bá ti dé bẹ́ẹ̀ òun mọ̀ pé òun ló fi fẹ́ rẹ̀ ní ọ́. ẹ má rò pé téèyàn lè jẹun yókù máa tó nǹkan báyìí bẹ́ẹ̀ ni èèyàn lè ṣe bẹ́ẹ̀ bọ́lá ti tẹ̀dá kálukú ó yàtọ̀ alóńgbára jura wa lọ bọ̀ tí ọkùnrin máa bọ́ láti máa ṣe nǹkan báyìí sùn ẹ jẹ́ kí á gbìyànjú ká trust ara wa wọ́n á máa sọ fáwọn ìyá wa mo sì máa sọ fáwọn ìyá wa lóbìnrin màá gbìyànjú kí n sọ fáwọn ọkùnrin náà bẹ́ẹ̀ni kò máa ti wà ń yà yìí táwọn ìyàwó wa ń bẹ lókè ẹ gbọ́dọ̀ ìyàwó gbọ́dọ̀ ìyàwó ó gbọ́dọ̀ hundred percent ní ká máa ń gbọ́ ọkọ mi pé níbo mo wà kọ́dà yóò fẹ́ ẹni sọ pé mo dòkó sílẹ̀ ẹ lọ wọlé ẹ bá ń bẹ̀ ẹ jẹ́ ká lò pẹ̀lú àwọn ọkọ̀ adó tó dúkù yẹn. bẹ́ẹ̀ náà lọ́kọ náà wọ́n lẹ́ tùfẹ́ náà bẹ̀ pé mo lọ́kọ ìwọ àkọ́dọ̀ àbúlé sọ́kùn bẹnu ta ẹ̀sùn báyìí. ibi tó dérè mo lè sọ́bẹ̀ fún yín. ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ bá ti wà kò ní di ìfẹ́ kù. nínú tí wọ́n ń di ìfẹ́ kù ni pé a máa ní sọ́ọ̀dù ara wọn. ọwọ́ àmọ̀bìnrin wa pọ̀ sí púpọ̀ jù tọkùnrin sì kú yẹ. nítorí pé ọkùnrin obìnrin kó tó lè sí nǹkan kan ní tẹ̀mí ayé rẹ̀ lóògùn gbà tí ń bẹ ní ọ́ndà ọkọ rẹ̀ ọkọ rẹ̀ mọ̀ sí o ọwọ́ ara ilẹ̀ ọkọ rẹ̀ o mọ̀ ọkọ àtúkọ̀ wọn pé àkọ́kọ́ náà ta ló kọ́ mọ́ lórí yẹn náà ta ló kọ́kọ́ mọ́ lórí orí rẹ̀ pé obìnrin ti tà ti tà àbí kò sì tẹ́lẹ̀ kóbìnrin máa gbé kí mo fẹ́ talẹ̀ bó lẹ́ ti dé bẹ́ẹ̀ bó lè ṣe ní kọ́ńtà ara yín lọ́wọ́ tẹ́gbẹ́ wá débi pé atalẹ̀ ara lẹ̀ sọ pé ọtí gbálẹ̀ lẹ́rú mi wọ́n ṣe à ń gbé wọ́tọ̀ nǹkan ní tọ̀ orí tọ́lọ̀ bá ti fún yẹn náà ó rí yẹn bí méjì eléyìí fàdúró lọ́wọ́ o eléyìí fàdúró lọ́wọ́ ọ̀wá gbé ogun ẹ̀wò ọ̀wá wò ìgbé ilé ọtí ọtí ikú ọtí kó bá ní tẹ̀mí ìtẹ̀mí ìgbésí ayé yín life marriage yín tó ti pọ̀ kò sí trust mọ́ torí wọ́n ń wò pé ọkùnrin kọ́ ni tí wàá jòkó pé wọ́n talẹ̀ ọ̀rọ̀ alẹ̀ bó lọ sí kébi tó talẹ̀ ẹni wọ́n ra lẹ̀ ẹni wọ́n ti fi ní. a mo fẹ́ ra lẹ̀ o mo fẹ́ kó kan jọ ní ìkọ́dà bífọ́ owó kan kó jọ ẹlọ́kùnrin owó tí mo ń dájọ yìí mo fẹ́ ra lẹ̀ ni ẹ máa bá wọn ojú tí. lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin eréjìdí Ah, jẹ́mọ́ kéèkì bẹ̀ lọ́wọ́ àìmọ́ iye bọ́dà ìyàwó kúta ní oṣù ó tún wá ti gbá ti ní oṣù lọ ẹgbà owó rèé ẹgbà ara rẹ̀ sí ló dáa ẹgbẹ́ ìyàwó gbìyànjú kí n ká ní kí ìyàwó bí ló ti bíjẹ ẹgbà ara rẹ̀ sí ló dáa ó sì kó pé ìjọba yìí owó rè fún ọ̀rẹ́ta sàn nílé àpèjúwe bí ṣé o wá ṣe déédéé bí ẹ o àpèjúwe ni o fún ọ̀rẹ́ta sàn nílé yìí ẹ bá ara lẹ̀ áà ah, ilẹ̀ yìí ṣe bá ara lẹ̀ tí oko ló ra plọ́ọ̀tù méjì ìyàwó padà wọn á ń béèrè pé bóun ni ìfà nísùn náà ibò ní ṣe ìfà ìwé ìfà nísùn wọn lọ bí ọdún mẹ́ta ọdún mẹ́rin wọn padà jà bàtí wọn jà ìyàwó wọn béèrè pé tọkọyà iyọ̀ ní kọ́ ó wà mú lọ bí omi ọwọ́ àwọn bí omi náà kò tó kí nìyí kò tó plọ́ọ̀tù bí ilẹ̀ jẹ́ pé sábà láwọn búyàn gan-an tí ẹ ẹ mọ̀ ẹ mọ̀ fúnra mo lè máa gbé láìsí síbẹ̀ lẹ́yìn tó lè gbà. wọ́lọ́ ìlànà ìwọ ìwọ òbí báyìí sọ́ọ́ tó bá padà rí márì tó bá fẹ́ ṣe olú nǹkan bá wọn fẹ́ pé wọ́n ti discourage ẹ̀ bọ̀ tó ń tó bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ sí wa o kò gbọ́dọ̀ sí wa o àwọn ọkùnrin ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá òun ló fi pé àwọn méjì nǹkan tá à ń sọ yẹ pé àwọn méjì dípò ìwà tíyàwó rẹ fi trọ́ọ̀tì rẹ pé ó lè bá òun ralẹ̀ máa yóò gbogbo máa bẹ́ẹ̀ ṣe fún yóò hàn kàdá sí i. ọ̀dà ń ṣe àlàkà kó yẹ lọ́wọ́ náà tó kó sọ alákàtì rẹ̀ wá pé fún nọ́mbà. ẹ dákun tó lọ́n ṣe lẹ́sìn báyìí àkọ́dà nígbà tí nígbà tí wọ́n lè wá abábá yìí ẹ̀ jọ lọ àyẹ̀kọ́ nídìí kẹ lọ́ ọ́n onídìí ẹ̀sùn ògùn àbámọ̀ kalẹ̀ ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tó ń gbé yìí òun ni ó jẹ́ pé àlékún pọ́ọ̀sì tó ní sí ọ̀rẹ́ bí nìyí ló tún pọ̀ sí ni má gbà fún pé lọ èṣù lè wa gbogbo tí ibi tẹ́tù ti gbà wọlé àbíká dì í kẹjọ lọ ẹjọ dúnàdúrà náà ní ìdílé kankan tọ wọ́n ti kọ́ rẹ̀ sí ti sí àwọn ni àwòkọ́ yín ẹkọ́ sí ajé kankan kọ́ rẹ̀ sí kankan kọ́ rẹ̀ sí wọ́n náà lẹ́tọ̀ọ́ lọ́dà ṣẹ̀ríà kọ́ ní dúkìá. ṣẹ́dá ti ní sọ́kẹ́ kí ni wọ́n pọ̀ sí kí ló bí tẹ̀mọ̀ kí ló sàlékún yóò sàlékún fẹ́ tí tẹ̀mọ̀ wá lékún kí ló kún àánú ni. ẹ má jẹ́ a máa rìnrìn ìkẹ́sí sí láàrin tọkọtaya so a lè àyè nígbà fún wa láti máa ṣàpèjúwe púpọ̀ bẹ́ẹ̀ ló ní bẹ́ẹ̀ bá ṣàpèjúwe tiẹ̀ kankan kẹ̀ yé ojú bẹ́ẹ̀ làwọn obìnrin wa náà à ń bọ̀ ní lọ à ń lọ tó wà sí ní tó bá fi lè mú ọ gbọ́gbà wá àti lọ́ọ̀kì kan ọkọ̀ rẹ gbọ́dọ̀ mọ̀ ọlọ́run ti wá ta náà wá lónìí ju àwọn ará wa jù lọ. bọ̀dọ̀ ti sànú wa tó ààrí àánú ni ààrí nàìjíríà wà láì. àwọn ìṣòro àgbàbà àwọn ará àjọ ìbẹ́ náà àwọn tó kọjá lọ. àlóore bàbá rẹ̀ ọkọ̀ ọkọ̀ òṣìṣẹ́ lé. lọ jáde nílé lágbẹ̀rẹ̀ kọ́kọ́ òṣìṣẹ́ bàbá rẹ̀ nílé.

ẹ̀wọ̀ kíyà ọmọ fún àkúnlẹ̀ nǹkan bẹ̀lẹ̀ ìbá wọ́n wá sáré pé mọ̀ kankan lọ́wọ́ àbúkẹ́ níbà ẹ wá ń sọ mí di adábùtọ̀ náà wẹ̀ ìdí èsì yí ẹlòmíì lórí ìlú òkú kọ́kàn ikú ọ̀rọ̀ ìdàgbé náà ń pè àjọ ní láì tuntun gáàsì kan náà nílé ni àwọn ọ̀rọ̀ lẹ́nu o ẹ wá dìbò tẹ̀ lọ pé ẹ dágbére fámìlì kan lẹ́nu ẹ lọ kí ni wọ́n ní ẹ̀gbọ́ ní àtàlàyà gan-an àbùkẹ́ náà yà yìí àbùkẹ́ náà bí ma àbùkẹ́ tàwọn ń sọ yìí ilé ibi tí ọjà gbé fọkọ rẹ lélẹ́yìí ilé tó ti dẹ̀dẹ̀ ní àbùkẹ́ ọ̀ gbọ́dọ̀ wọlé wọn fọwọ́ ọkọ rẹ òun mà òun ló ń gbọ́dọ̀ sọ pé ẹja ní ilé ìyàwó bọ̀wọ̀ tẹ́lẹ̀ pé ọkọ rẹ̀ wọ́n á bẹ̀ pé hundred percent mo ìyàwó rà ẹ̀ gbogbo ah, báyìí ó lásìkò yìí o ẹ lọ wọnú lé báyìí ládùúgbò báyìí ẹ bá nu yàrá báyìí ẹ jẹ́ ká gbìyànjú ẹ̀ àwa ni àti kíkò jìnnà síra wọn sùn ọba wọbẹ̀ èṣù lágbára gan èṣù lágbára gan ọwọ́ ọba ìdí ọkàn pàdé ẹnìkan ni kíníkan kíníkan wọn wá pa àwọn sọ ẹ yàtí ọ̀rọ̀ lágbára nínú nílé yìí wọn padà rọ́pò rẹ̀ kọ́ra wọn padà mú lọ sọ́kọ́ ìdúgbò pàdé ìyàwó yìí ìyàwó ìdúgbò pàdé táìmù ló lọ pé kò tẹ́ ìyàwó ìdúgbò pàdé mẹ́ àníwọ̀n láyìí nǹkan ọ̀pọ̀ náà bí a ẹ̀ nígbà wọ́n ti sọ fún yín ni kò sí nẹ́tíwọ̀kì ni gbogbo kò sí nẹ́tíwọ̀kì kò sí nẹ́tíwọ̀kì but kò sí nẹ́tíwọ̀kì ọ̀ gbọ́dọ̀ lọ àwọn yòókù rẹ̀ lè sọ lẹ́nu ìtọ́ dágbére fásitì wá lẹ́tọ̀ nísìnyí ilé àwọn mọ̀hásí nù ilé àwọn làdáni ọmọ yóò sọ̀rọ̀ òun ló kó mọ́sálásí yìí wọ́n ní ìgbà náà ọmọ yóò sọ̀rọ̀ gómà òun gbọ́ wá sílẹ̀ tó ń gbọ́ àbí kọ́ ọkọ ọkọ pé ibi táwọn sisters wa tí wọ́n tí wọ́n wọ́ sí dé wọ́n mọ̀ fi fi èyẹ ni. ibi táyé lajúdé yìí náà ibi ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ báyìí náà à ń lọ bẹ̀rẹ̀ ọlọ́fẹ́ kọkọ rẹ̀ nǹkan ti ọ́ wàhálà bó ti ẹ̀ kórè nù ìgbésí ayé tẹ̀ ká má lò lélẹ́ ìjọba. eléyìí wà lára àwọn ìwọ̀ tó ń bẹ láàrin ọkọ àtaya jẹ́ pé àwọn méjèèjì náà ti bára wọn lò tí ilé wọn ti múrégé tí owó fi ṣe tọrọ lé àwọn ilé kan fi tọrọ lé ni kí bá tó máa mẹ́rin lórí àwọn ilé kan fi tọrọ lé ẹjọ́ máa mú ẹlẹ́kẹrin yìí àtàhálì bùkúlùkù sọ̀bù wá ẹ̀ṣìmáàlì hàdà kò síbi tí sòtì àwọn ilé tẹ̀ fún ètò màláìkà àwọn lẹ́tẹ̀ fi ń tọrọ lọ́pẹ́ náà ah, mo láti fámìlì yìí irú ọ̀nà ń pa ilé abẹ́ ilé tí wọ́n là ń gbóná bọ̀tí wọ́n fà sí òfin ọ̀fẹ́ yìí ẹ́ wàlá ẹ̀ wọ́n ní sùúrù wọ́n ti máa mara ìnira ara tí ń ni wọ́n wọ́n fara wọ́n fara mà ara tí ń ni wọ́n wọ́n fara wọ́n ní pé ẹ̀ lè rí àtúntò lómi ẹ̀ lórí ń ta. àwọn ẹni wọ́n mọ̀ lè wọ́n ń gbóná àwọn ẹni wọ́n mọ̀ pé ẹ máa fi tọrọ pé ah, ilé àwọn afárangajá ah, ilé wọn wọ́ sí ìdílé yín lọ bọ̀ kí ló fà sí òkun àtìta sí òkun àtayé àwọn méjì ti kú wọn lòlì àti púpọ̀ eh, òun làwọn ìyá wa ti wá ní àwọn ìyá jọ kí ìyá mi mo gbogbo àlérò àwọn ìyá wa tí ìyá mi náà wọn. tàbá tu gbọ́gbọ́rùn iṣẹ́ lomi fi ń kó iye ọkọ̀ lónìí kò kó dákan bẹ́ẹ̀. àwọn ni wọn ní ìjọmọ làwọn ń jẹ àwọn èyí sì ṣe ń tọ́mọ wọn kó ìyá tọ́mọ ọmọ ogun òní mọ tó ń lọ láàrin wọn ọmọ wọn òní mọ tó ń lọ láàrin wọn tọ́mọ ogun wa kó ìra ẹnìkan sáàrin ẹnìkan àmọ́ lónìí ah, àwọn obìnrin ẹ̀bẹ̀rù gan bí nǹkan tó bá ti ṣẹlẹ̀ láàrin wa àtọkàn báyìí ọkàn ó gbé sọ́kàn mọ́ ni wọ́n wà lọ́lọ́ gbèjà ní. gbogbo obìnrin tó máa ń ṣe báwọn ó kú díẹ̀ káàtó fún o lóòrí torí ọmọ lọ́ọ́ fi gbé bọ́ọ̀dì ọkọ rẹ̀ gbọ́ ìjákọ̀ ọmọ rẹ̀ gbọ́ ìjákọ̀ kọ́lọ́dọ̀ kọ rẹ̀ tí nǹkan bá ti wá ṣe péré láàrin wa àti ọkọ rẹ̀ ó kú díẹ̀ káàtó sí ọkàn ọmọ yìí ẹkún ló kú díẹ̀ bóò ni ìyá ò ti mọ sọkún ìyá fi yẹn jáde lára rẹ̀ tí ò ní fún nǹkan tó dùn. kọ́nà ọmọ mi ò sọ̀rọ̀ onígbà fábù onígbà fábù. wọ́n ti kí lábùlé ṣe fún ìyá mi tó mi fi ń jáde lára báyìí tí a ń wá sí ọ̀la ẹ̀ ìyàwó ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run. ó fi kí wọ́n lè ṣe tó máa ń gbà báyìí ọkùnrin mẹ́sì rẹ̀ òun ló ń kojú ògbó ni ìyá kó bí ọrùn ọ̀ní ìyá ọrùn èyí náà fẹ́ ìyá kó bí à ìyá rẹ̀ kò yá ló máa tó tó tó kọ́ ẹ́ nígbà ìfún mi ló máa tó ló máa tó ẹ máa ní sùúrù ẹ máa fi súba ayé lò kò sẹ́ni tí ò ní lọ́wọ́ wọn tá ń ká tán wọn tá ń ká tán wọn tá ń ká tán wọn tá ń tán wọn òmíyàn àríkà ń bẹ̀ ni. nítorí òjì àárí ká ń bẹ̀ ni pé nígbà tí wọn ò sí jáde kan jẹ́ àwọn èyí tí wọ́n ṣe jáde kan jẹ́ òun là ń rí ká méjì a máa bára wa lò gẹ́gẹ́ bí màláìka àwọn a nǹkan ṣe wá gan à ń a èyí ọkọ wa ọkọ rẹ lè jáfe wọn àti lóòótọ́ ó lè jáfe àti kọ́ lóòótọ́ bó ti ṣe màláìka àdàpọ̀ ànábì àní àwọn ará ẹ̀yìn àbá náà bá sọ èyí sọ ẹ ń sọ òdodo ọ̀rọ̀ ọ̀nà tọ́ọ̀tì pìrìsẹ́ǹtì ẹ̀kọ́ kọ̀ rẹ ni gbogbo ọkọ àdámọ́tọ́nà ń dáwọ́ ọkùnrin ni pé lọ àmọ́ nù kọ́dà kọ́ jẹ́ àwọn obìnrin pé a ti lọ àwọn ìtara fi mú náà fún náà náà níjẹ́ bá jẹ́ máa púpù pé mo ní mo ní ẹ àfẹ́kẹ́ ọ àfẹ́kẹ́ mi yìí sọ àkíkẹ́ máa ní sùúrù gan sùúrù àwọn ìyá wa wọ́n ní sùúrù láti ń káyà obìnrin òun láti fi sọkọ obìnrin òun láti ń tayọ ọkùnrin àbẹ̀kọ́ sùúrù ni o a nílò sùúrù ká sì máa mú èmi látà máa ń rí lọ́dọ̀ ìyàwó wa kó máa kó ká máa ní sùúrù lára wa kó pàtàkì gbọ́ gbogbo ló tẹ́ bá ti rí sùúrù sùúrù yóò máa wo ní ẹgbẹ́ bí àdìkọ́ṣe ni. àwọn àwọn òṣèkò tí wọn dá mọ̀lẹ́ àfáwọn dá kọ́lá ní ọ̀sán fọ́kọ rẹ̀ ní pé ẹ lọ́dọ̀ afá lágbájá ẹ lọ kẹ́kọ̀ọ́ mbẹ́. òun ọkọ náà lọ pé ọlọ́dún lágbájá kan lọ kẹ́kọ̀ọ́ mbẹ́ wọ́n mọ̀ sọ fúnra wọn kéèyàn ní irọ́ ni àní kò sẹ́ni kúrò níbẹ̀. àyíká àti máa ń táwọn ìyá wa àyíká táwọn ọmọ ìṣẹ́wà ẹ̀ eh, wọ́n ń gbẹ̀kan ìyàwó Aisha inú àwọn ikú hàn sí wa nìyẹn wọ́n ní wọ́n ń wọn aṣọ kókò sí òṣèlú wáyé nígbà tá a máa ń lọ́dọ̀ anabi sọ́dọ̀ Aisha ẹ̀ wọ ọjọ́ ikú mẹ́ láàrin Aisha sá anabi ni ẹ̀ ọjọ́ ikú tọ̀ ni tó ti bẹ́ẹ̀ anabi ìyàwó mi náà sáà ni kò wó pé wọ́n ní àìsàn wa ń bínú àlejò wa ń tù ṣùgbọ́n àwọn obìnrin bá ń sun ohun èdè gbà àdámọ́ obìnrin ni o ni ó ti gbà ìwọ ọkùnrin àbíkọ ní sùn wọ́n àgbẹ̀ ìlú ẹ̀dín wọn lélẹ́yìí á ń tún wọn mú ìsàlẹ̀ náà àní sùn nìkan bí wọ́n ti máa mú àwọn rárá ìnira tó ń rí náà bọ̀tí tó kù ni pé àníṣepò líle yóò ṣe gbó dáadáa níta ń sọnù ó gbàgbé ilé yín àwọn làwọn ti pàṣẹ pẹ̀lú lẹ́yìn àwọn ọmọ ni o àwọn ọmọ tẹ́gbẹ̀kalẹ̀ o àwọn gan lọ́la yín nínú ọdún yìí tó má sì kọ́nu wáyé nínú wà òníwó òbí sẹ́wí mo sọ fáwọn ìyá wa mo ní fẹ́ rí súnà nísìnyí a ti dààmú kan náà gbogbo ilẹ̀ màdí ara yín níjọ́ tó mọ yín bá yóò padà dé sí ìgbẹ́ pé àwọn aláfẹ́ máa fẹ́ ra wa yóò ti tún kù níjọ́ tó mọ ẹnìkan bá ti wá dọ́rọ̀ ẹ ọ̀bọ̀n ọmọ rẹ̀ ọ̀bọ̀n ọmọ rẹ̀ tó ló ti mọ bó ti rí ó sùn bó ṣe rí ó sì wà nù lágbàgbẹ́dà ìyá rẹ̀ kọ́ ni tí ó kọ́ra rẹ̀ mú ọlọ́run nípa mr gbapò tó ní gbogbo tí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn lọ́ máa ń sọ wọ́n ti mọ̀ bọ́ ṣe rí kò jẹ́ pé kí ọmọ rẹ̀ yóò fa ìdíjí kọ́ kálóbìnrin ni láti tètè lọ́kọ. púpọ̀ ló ní sùúrù ọ̀làmọ́ra wọn lànà mi kọ̀lọ̀ lọ́hùn alẹ́ wọn sẹ́nà wọn tó kọ́ àìsà àti gbọ́dá sẹ́nà wa parí jàmbá yìí ọmọ ní kákó lọ. àlejò lọ́wọ́ àìsà oníkàwọn tó gbọ́ lọ. àǹsà àníkò náà bẹ́ẹ̀ lọ́wọ́ ìyàwó rẹ̀ jọ tó bá lọ́dọ̀ bá wọn ni tí ọ̀bàrẹ̀ ti kí ti ti lọ́yà tí ọ̀bàrẹ̀ ti alájọ wọ́n lọ́dọ̀ bá wọn ni kí náà wò wọn náà tún alẹ́ Muhammad ni ọ̀yà bisimilá bisimilá wọn á bá kiri pé nǹkan tẹ̀lé ńlẹ̀ àwọn kó bá wọn parí ìjà wọn náà níbi sọ̀rọ̀ Aisha aro tiẹ̀ abakina ẹ̀ẹ́d sallallahu alaihi wa sallam eh, àìsàn oh, ah, ah, ah, náà ṣe ti ṣẹlẹ̀ rí jọ náà wa àwọn tó àbúrò máa fi halẹ̀ ní ìgbìmọ̀ ìyàwó ìbá àwọn ẹni ọlọ́run àwọn olè ọlọ́run ọ ẹni ọlọ́run yóò tún tàbí Muhammad ẹ máa ní ẹkọ́sì ànẹ́bí ẹlòmíì ẹ máa ń tẹ̀sà súnà súnà tó dùn náà sí ọ̀pọ̀lọpọ̀ wa ti à ń sàbòsí fúnra wa súnà tí máa ń tó wà láma wa wọn lẹ́nìkan sọ ń jẹ́ òní pé ó ní ìyàwó ẹ̀ èmi ni súnà mi ìdájọ́ bá dùn kúránì súnà tó ń ṣe mi.

ọmọdún méje ó wà dídán ó wá rọ̀gbà tó dọ́dọ̀ náà Muhammad anẹ́bí ò gbọ́ sókè báyìí rí kó na àwọn ìyàwó ẹ̀ ó dọ́dà kó na dábà ọmọ tó kàn dábà ẹran tí òun máa ń wọ àbọ̀ ó lànà bí ò gbọ́ sókè fún wọn rí wọ́n wọ́n bí ìyàwó tẹ wọ́n ti wá àfikún ọ wọ́n ti rí súnmọ́ ni wọ́n ṣe ìwọ orí súnmọ́ ìjọ́sà náà bí pé pé a ní kó parí ọ̀tún èyí tọ́nà kan á gbé kalẹ̀ pé báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ báyìí lẹ́sẹ̀ olówó amúlọ ọwọ́ ti súnmọ́ lọ́wọ́ kì sọ ni pé ẹni bẹ́ẹ̀ bá ti ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí mi ìtọ́ ń gbínú. ìlàkùn àṣà tó bá da èyí tó bá da onígbàdá àmú kọ́dà àbí sáà ní ká lù wọ́n yìí náà tọ́nà ti yan lù wọ́n tí ò bá lù bẹ́ẹ̀ kó tó kọ́nà wọn fi yàgé ọ. tọ́nà tẹ bá ti báyìí tẹ bá ti báyìí ní sẹ́kùn kó lù wọ́n wà lù. ọlọ́run sùúrù náà ni ṣe jẹ́ ká gbìyànjú sùúrù tó pàtàkì púpọ̀ ọkọ gbọdọ̀ ní ìyàwó mi ti gbọdọ̀ ní àmọ́ àwọn ọkọ á sùúrù wa gbọdọ̀ kún tàwọn ìyàwó wa lọ. torí pé ìjẹ́ ọkọ ni yóò ti wà lọ́kọ̀ọ́kọ́ ọmọ ìmọ̀ kan ìjẹ́ pé mo jẹ ojú ọwọ́ bí erí náà ti wà lára pé ah, kí n fún oúnjẹ ah, kí n fún oúnjẹ kí n náwó fún un kí n ṣe gbá kí n ṣàwo ilé ìwé gbogbo àwọn ọmọ rẹ̀ ti gan ó mọ̀ pépà mi ò ká ní gbìyànjú ni tó gbọ́n yọ ọkùnrin wa rò tó kàn bá gbẹ̀gbẹ́ ni yóò abú. ọmọ ní sùúrù náà ni ọba ti rò ọwà ní sùúrù ọwà ní sùúrù tó gbọ́ ọlọ́wọ́ pé lọ́jà ànínà bá aṣọ kún bùkà àdún fìtìnà. ọlọ́ni mo fi ti afọ́ fi tó fìtìnà fún ayé ni àmọ́ ni pé àfẹ́sìrò ẹ̀ tẹ́ni sùúrù àbẹ̀rẹ̀ ọ̀bàdìkìrọ̀lá yìí ká sọ láàárọ̀ yìí máa yóò ká àǹfààní fún gbogbo aláìsàn kìámà mọ́jọ jẹ́ balẹ̀jọ fún wa ọlọ́run èmi tí ń kọ́ kó sàǹfààní fún mi èmi tí ń gbọ́ káwọn ẹ̀gbọ́n àtàntà ń gbọ́ àgbòrò náà la ilaha illallah inṣàlá kẹrin tó bá di ọ̀sẹ̀ tó bọ̀ wá a máa tẹ̀síwájú wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh àwọn bàbá oníjẹ̀jọ ah, owó tàǹgbà tá à ń dá lóṣooṣù sọ̀rọ̀ láti láti rẹ̀ láti máa dá àrùn ti gbà sọ̀rọ̀ láti ọlọ́run tí ẹnìkan kan bá rí ẹ̀jẹ̀ kí àfidá sí ọlọ́run bá mi jẹ́ kí olókun wá ń pa. àwọn àdàbà ní ìbéèrè number one number two three four five six now number one àwọn àdàbà ní ìwé ọ̀rọ̀ àwọn ayáwá ẹ̀jẹ̀ ní wọ́n rẹ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀. ọkùnrin tó jẹ́ sí pé ó fẹ́ lọ jáwé fún ìyàwó rẹ̀ nígbà tó lọ jáwé gan lẹ́sẹ̀ lọ jáwé náà ni àbí níjọ́ náà wá ní ìgbàdébà wọ́n á ń dò pé sóò obìnrin bẹ́ẹ̀ só lè lóhun sí ẹ̀dà yóò sí ẹ̀dà ẹ̀dà ò ní wá sí ṣé ẹ̀dà ló wà fáàtì ló ṣe ni àbí ẹ̀dà kù àtọ̀lá tó pé yóò gbónlé ní gbónlé pé ọkọ rẹ̀ kú èyí tá à pè ló kó àbí yóò dùn lé nídùn lé pé wọ́n kọ̀ mí lẹ̀ ọkọ̀ rẹ̀ tún kọ́ iṣẹ́ rẹ̀ ń gbé ìgbìyànjú àkìkọ́ ni ṣé ó dìgbà dígbó lóun mo kọ́ ìyẹ̀sí ọmọ ẹgbẹ́ ti ó kọ́ náà ní pé ìyẹ̀sí ọmọ kò sí jáde ọkọ̀ sẹ́yìn sí gbìyànjú ẹ̀ náà ni so a sì ká fún ìyàwó rẹ̀ so yóò sì ṣe ẹ̀dà tó ṣe ìdà ọkọ rẹ̀ kú lẹ́lẹ́ òkú ni ọlọ́wọ́ tó ara àlàyé sọ̀rọ̀ number two. وعليكم السلام ورحمة الله وبركاته tí ó ń kírun Ah, ọlọ́run táwọn náà wá fẹ́ rí bí ẹ bá ti súnmọ́ àwùjọ tí òun ni ó mọ ní experience nǹkan sọ yìí sí fẹ́ rí àwọn Yorùbá máa ń kòwé wọ́n ní pé sùúrù pọ̀ jù wọ́n ní àjọba tó nìkan lókù. àwọn fúnra iṣẹ́ ti dìde ní tẹ́ ẹ rí ó ti dìde ní tẹ́ ẹ wọ́n tẹ́ ẹ bá ní kéèyàn rí àkìtì lórí nǹkan mi ìyẹn tí ó bàjẹ́ ó pọ̀ ju tó tó fi lọ. tẹ́ ẹ rí mọ́tò báwọn yẹn pé kí ẹ bá bẹ̀rẹ̀ ṣe nǹkan obìnrin máa obìnrin lè kọ́yàn sùúrù kò ẹ jí ká ronú síwájú ó ti tó ronú sùúrù ẹ jí ká ronú síwájú ẹ ẹ máa ronú ní kí máa ronú gbájú ẹkọ máa ìdí ìròyìn kan máa lọ àwọn ọmọ ẹkọ máa ronú. tí n bá ti tí n bá wá gbọdọ̀ bí èmi àtẹnì yìí wọ́n ti fi sílẹ̀ pé bí àwọn ọmọ yìí jẹ bẹ́ẹ̀ tó mo kó wọn lọ fìtúnà ni. bẹ́ẹ̀ pé èmi náà mo tún wá kó wọn wá gbọdọ̀ náà fìtúnà náà ni. mo sàmọ́ lọ gbọ́dọ̀ ya wọn mo sàmọ́ pera wọn sobi tí ẹ kí ìròyìn wa máa lọ nìyẹn pé bọ̀sùgbọ́n nínú wọn wà pé á ah, èyàn tó wá ní sùúrù tí wọ́n á fi pé èyí wọn á gbé sí abala méjì ni pé àìní sùúrù mi yìí kí wọn á gbé pé àsùúrù tí mo ní yìí kí wọn á gbé sírò sùn wọn èwo ló tẹ̀sùn wọn jù pé tí oore ló jẹ́ ni àbábó ló wà mẹ́ tí màá fi aburú rẹ lè pọ̀ ju oore lọ kéèyàn ní pé kéèyàn ti kéèyàn máa ní sùúrù níbi àwọn abala ọmọ sẹkẹtìrì kéèyàn rí active òun ló kẹ́ òun ló kẹ́ dà èyí tó lè fi làwọn èèyàn wò lórí nǹkan yẹn ọ̀dà kọ ìgbésẹ̀ lórí yẹn kò dà lórí ẹ̀ ṣùgbọ́n níbi òbí ìfúnbẹ lọ pé kí wọ́n dà kí wọ́n ṣe lẹ́sùn náà ni.

sùúrù náà lẹ́nu òun sùúrù náà lẹ́nu tẹ́pẹ́ ẹ̀rí àtàn yẹn sùúrù nìkan ni a sọ pé kí sùúrù wa kún ọ̀bìnrin àtàn bọ̀dé àtàn tó gbọ́n là ń gbé lápòjú ní kákàlí sùúrù pé ẹgbẹ́ ìgbàgbá dí àwọn míì tó lè gba ẹlòmíì lè kọ́dà ìní gbogbo ẹ̀mọ́ láíláí ó túnbọ̀ pé wẹ́n nìyẹn ó sọ pé wẹ́n nìyẹn ní ti ó gbọ́rọ̀ nù sẹ́gẹ́ tí sì eléyìí náà sùúrù pé èyàn ní kí èyàn sì kalẹ̀ fún yàn kò wá tó ń jẹun ni sẹ́gẹ́ tí sì èyàn wá lọ sọ pé ìnọ̀rọ̀ àjẹ fúnra yàn kí ni wọ́n á ṣe tí yóò bá ní sùúrù kí ni ó ṣe tí yóò tó kó pépé pàṣẹ lẹ́nu ẹ̀sọ́ tó yẹ kó ti náà nù so àìrí àti lérí pé kó ta ìjà kó wá lù kó bú kó sọ̀rọ̀ sí kó sọ bílẹ̀ sí òní eléyìí nǹkan náà sùúrù ni àwọn ẹ̀sìn gbẹ̀kọ́ la ayé lẹ́yìn <laughs> Number three. Wa alaikum salaam wa rahmatullahi ok. ok nígbà tó bí ọmọ tó bá jáde lára ọmọ sẹ́rẹ́tì ah, wallahu ta'ala alábìsọ̀ rẹ̀ ìdí tó mọ̀ ní pé ṣẹ̀yà dákẹ́ lórí ẹ̀ òsà ní ajẹ́dé pé mo ní láti mọ́ sẹ́rẹ́tì ti fi yìí so tí báyìí bá wọ́n láàrín lànà kan ní lànà wa gẹ́gẹ́ bí aládà èdè tá a jẹ́ ìyá tá a jẹ́ bọ́n ti máa ń ṣe nǹkan yẹn káà náà ṣe bẹ́ẹ̀. àyàfi tó bá ṣàfihàn sí kankan tá a rò pé o lè mú ẹbọ lọ́wọ́ àwọn ìdáhùn ló ń bẹ̀. pé kò sí nídìí káwádìí tábàpadà wa ń padà wa mọ̀ pé ìjọ fi ń ṣe ní léyìí àwọn oníṣẹ́ bẹ̀ máa ní. ẹ̀rù mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá fi ẹ̀rù mọ́lẹ̀ ọjọ́ wájú ọmọ wọn ní dá o. ọ̀dà ìmọ̀ á ní ìrírá ìlú lọ́sọ̀tún ní gbọ́dọ̀ mi kìí fẹ́ràn tàbí wá sọ́sọ́dọ̀ náà ẹ wá jáde síta pé òtò mo sọ́ sí o òtò mo sọ́ sí o ẹ ní ṣe bẹ́ẹ̀ so bọ́mà tí máa ń ṣe lọ́dọ̀ wa òun náà lábàá wọn ṣe káàkiri wa mọ̀ pé ìdí tí wọ́n fi ń ṣe yìí òun lè léyìí tọ́ba pé ìdí òun lè ó takò ṣẹ̀ríà àwọn onígbà ọ̀nà yẹn agbọ̀nà mi àdàtí mo sàlàyé fáwọn ọ̀nà ẹgbọ̀nà báyìí àbí kan jẹ́ àníyàn yẹn kásìkínní kan gbòkú. ẹlẹ́ẹ̀kejì tí ọkùnrin abókùnrin bá kú ta ni wọ́n ti síwájú èyàn lè kírun sí ojú òkú tí yọ̀rọ̀ eh, kan lọ èyàn lè kí sílá bọ́ọ̀tì ó dá kí wọ́n fi ọkùnrin kókó súnkósúnmọ́ imam ju obìnrin lọ torí ìkọ́dà ìtẹ̀lára tó gbóbìnrin nígbà tó ní bí wọ́n ṣe dúró ní akọ́kùnrin ni ọ̀kan bí wọ́n dúró ní e, e, ọ̀kan kéré rẹ̀ ni wọ́n là ká ní ọkùnrin ni ọ̀kan káyà ni wọ́n dúró kálóbìnrin ọ̀kan kẹ́rin ẹ̀ ni wọ́n dùn so kí wọ́n fi obìnrin síwájú àárín lẹ́yìn ọkùnrin ó súnmọ́ jù mọ́mù ju obìnrin lọ wàláwù sí ara rẹ̀ sọ̀rọ̀ nọ́mbà fọ́ rí àìkú sára tó la àmì ìyàwó àbí ó fẹ́ràn àwọn ọmọ jù. obìnrin tó bá ní bàbá yìí lọ́wọ́ ìlú àmọ́ sọ fáwọn ìyá wa púpọ̀ obìnrin yẹn obìnrin burúkú ni obìnrin burúkú ni tóbi tó jẹ́ pé èyí sọ tóbi tó jásí pé náà fẹ́ sọ tóbi tó jásí pé nítorí bá ti ṣẹlẹ̀ pàtàkì lọ láàrin wọn àti ọkọ àwọn ọmọ ní sọ fún nítorí sì yẹ kí ó sọ fọ́kọ àwọn ọmọ ní sọ fún irú orí àwọn obìnrin báyìí àwọn ni wọ́n máa ń sọ pé ọmọ ni mo jòkó tì níjọ́ tóbi bá ti bá débi pé ọmọ ni mo jòkó tì. à kìí ti ìyàwó mọ́ o nítorí pé ní táwọn ọmọ yìí ó fi àwọn nǹkan tí mo ti ráwọn àpẹẹrẹ dáadáa ni o ẹnìkan ó bí àwọn abí mẹ́rin méjì gbé rẹ̀ òun àti ìyàwó rẹ̀ méjì gbé wọn méjì méjì ti ń gbé rẹ̀ irú ẹ̀dá tẹ sọ báyìí ìyàwó yẹn jẹ́ ọmọ tí ẹni bàbá ń sọ pé mo jèrè ọmọ pé mo bímọ àwọn méjì àwọn àwọn méjì gbọ́dọ̀ wọn wọ́n jẹ́ púpọ̀ ni wọ́n rí ti àbá yẹn ju ẹ̀gá ẹ̀dìgbò lọ wọ́n kó yà bá gan kí ẹ máa rí nǹkan máa tẹ̀ báyìí kí ẹ máa láàánú wọ́n ti máa láàánú wọ́n ti bí àwọn tí òbí ọ̀dọ̀ rẹ̀ wọ́n láàánú so irú àwọn obìnrin báyẹn ìwà tí ò dáa ni obìnrin máa ń ṣe olùkọ́ báwọn ọjọ́ ọ̀la ọmọ ẹ̀ ló ń bàjẹ́ tó pé wọ́n máa sẹ́kọ̀ọ́ fáwọn ọkùnrin wọ́n máa sẹ́kọ̀ọ́ fún wọn ni kò ká máa fi ìkórira bàbá ọkọ wa káwọn fi kóra wọn sí ọkàn wa bàbá lè ní àní bàbá ò ní lọ́wọ́ ẹ máa pa mọ́ra ni tó wà pé kò sí nǹkan mi ò máa kọ sílẹ̀ lóòrùn sílẹ̀ bọ́tí kọ́ máa kó ìkórira rẹ̀ sọ́kàn ọmọ ìwọ tó yẹ káwọn ọmọ fún bàbá wọn tọ́lọ́wọ́ bí wọn wọn lè fi wọn wọn lè fi wọn nítorí pé wàá bẹ̀rẹ̀ wà lè dẹ́yìn ní ẹ̀sánà ọlọ́run ní ẹ ṣe dáadáa sáwọn méjì ó lè sọ́pọ̀ àwọn ọmọ láti máa ṣe láti máa ṣe dáadáa sí bàbá wọn. anábì sallallahu alaihi wasallam ẹnìkan lọ bá anábì yọ kan ó lọ fi ẹjọ́ bàbá rẹ̀ sùn. tí bàbá wọn àwọn jọ ń gbé pọ̀ nílò tọ́ bó tó sì mú nǹkan kò nígbà fún wọn. anábì wa nìkan pé kọ́ńtà bàbá rẹ̀ wá ó wá pè dé anábì wa sọ fún pé anta wa maluka li abiki tí o bá yí ọjọ́ yọ láti lọ gbogbo tó bá ní láyé yìí tó ní àti wọ́pọ̀ nìkan yẹn bàbá yẹn ló ní ẹ̀mí yẹn yìí tó ti mọ̀ kọ̀ǹtó yìí. ẹlẹ́kùn ọmọ tá a ti wá fi ìkórìíra bàbá baba sínú ọkàn rẹ̀ lẹ́ẹ̀dì rí ọmọ mi èmi rí ọmọ tẹ́tẹ́ ó ní owó gidi subhanallah ó ní owó gidi yìí kàní dàpọ̀ ẹnìyẹn ní bọ̀dì ìlú ìnà ló ó ní owó gidi kò sí ẹnìkan tí ó máa ń kọ́lá tó kò sánú kọ́lá yìí ń ṣe dáadáa àbá tó gbé lọ a padà á pè torí pé ilé ìyá rẹ̀ ló gbé ilé ìyá rẹ̀ ni wọ́n ti tọ́ kódà okọ tí wọ́n fi ń pè ó kọ́ ilé ẹgbẹ́ Ìlọrin afẹ́ràn táwọn fi kọ́ ó kọ́ ilé táwọn fi pè àwọn èèyàn ó kọ́ tó fi ń pè àwọn èèyàn gan-an nínú epo ó náà fi kúrò lókè sọmọ bíbí bẹ́ẹ̀ yẹn. bọ́sẹ̀ ló tún wọ́wọ́ tó wá tó wá yìí túnra bá rẹ̀ mọ́ mi mọ́tò tí wọ́n gbọ́ bí ìtọ́ ọ̀rọ̀ fáwọn lélẹ́yìí ìgbàgbé àwọn ọmọ rẹ̀ wọn ó kàn lọ àwọn mọ́tò kẹrẹ mọ̀ nígbà tó ń gbà lẹ́nu ajá ó kàn lọ fún bàbá rẹ̀ ní àwọn mọ́tò kẹrẹ náà pàtó olùgbà ilé wọn lọ fún bàbá rẹ̀ yá ìrẹ́ ìlẹ́la mọ́tò fún wọn. ìrẹ́ ìlú àtọ́ ni kẹrẹ ìdájọ́ kí ni kẹrẹ ìdájọ́ mọ́tò náà ni èyí ti ra mọ́tò fún àwọn ẹgbẹ́ tó bí ọ̀dọ̀ rẹ̀ tó jẹ́yàn ìyá rẹ̀ yìí ẹgbẹ́ tó sùn lóbi ni ẹwọ ọmọ yẹn tí wọn fi tọrọ ọmọ bẹ́ẹ̀ sì ni ìkórìíra ló fà tó léwu gan o ẹ lákòótọ́ ọlọ́ ẹ̀yà wa bẹ̀yìn gbogbo tí ọkọ bá ṣe fún yín ẹ má gbin ìkórìíra ọkọ yín síbi bàbá àwọn ọmọ yín ẹ má gbin ìkórìíra rẹ̀ fáwọn ọmọ lẹ́mìí kẹ́bá kó ti tú yín ó tẹ́ta ọlọ́run fẹ́ náà ní yọ̀ǹda ìbéèrè fún kẹ́ máa lọ sí lọ́tọ̀tọ̀ sódà ní ti torí obìnrin báyẹn ó léwu gan ọlọ́run kà mọ̀nà wa. Ah, bàbá gbìyànjú bàbá náà ń gbọ̀ gbìyànjú irú àwọn gbòógì balẹ̀ tó bá ilé ti di pé tó bá ti bàbá yìí òun ní mọ tó bá fẹ́ kọ́ ọmọ yìí nìkan ìlú ìyá wọn ni wọ́n fi fún wọn. ẹ̀kọ́kọ̀lọpọ̀ ẹ̀kọ́lọpọ̀ bá báyẹ̀ fún ọmọ nìkan kọ́dọ̀ bá ara nǹkan bọ̀ ọ́yá ó kàn gbogbo fáwọn rẹ̀ kó bá ara èso láti dìde ìfáwọn rẹ̀ bàbá yẹn ni kó máa ṣe direct èmi náà nífẹ̀ẹ́ yín yín máa ń kó fún ìyàrá pé lọ́wọ́ aṣọ fáwọn ọmọ òun ni pé lọ́ máa rà á èmi náà fẹ́ràn yín sẹ́kẹ́tì ní sèyí olóra bẹ́ẹ̀tì náà ni nǹkan tó fẹ́ kéré jù láyé tí máa ń lọ sùn gan pé ẹ̀ ń tó owó léwo yín lóyè ìṣúná lọ bá tán so kó dáhùn nǹkan yẹn kó lọ́dọ̀ ìyá tó sọ pé náà ah, bàbá yìí náà fẹ́ràn wa at least kọ́lá bó ṣe bí ẹnu ìlú bàbá ń pè yín náà wọ́n padà máa rí ìdìbò náà kọ́lá bó ṣe bí ìfẹ́ twenty percent náà tó jẹ́ ọkàn rẹ̀ ju kó kàn á tó dé tàn wọ́n ti kọ́tù ọlọ́run ti ọlọ́run kọ́tù bẹ́ẹ̀ ló tọ́ bọ̀tù wọ́n náà gbọ́dọ̀ gbìyànjú so kéèké wa náà kó àpẹ́ àwọn ìdòkó tó tọ̀ ìyá yín o ẹ bá dá lóhùn ìyẹn rẹ ni ọ̀rọ̀ ní fẹnu sọ fún ọ pé èèyàn rẹ ni ọ wọn ò máa gun àwa ẹ̀rọ máa wù kí ẹ kó máa ṣe fún wọn direct ni kí o máa jẹ wọn kàn lè rò pé àwọn máa ń láìkẹ àwọn máa ń láìkẹ kọtàn kọtàn wò tuntun pé ẹja lọ ọbẹlẹ máa lọ yà yìí tó lọ pa ẹ náà ni <laughs> ẹ̀yin ìwé náà àfáàsù náà rí pé ẹja lọ àfáàsù náà ẹwà dàpọ̀ surprise ní máa ń fẹ́ ẹ lójú àwọn láì ní máa ń jẹ́ àlógún ni kí ẹ fẹ́ kó mo fẹ́ ṣe wúdí fún àwọn ọmọ mi lónìí pé aláàbà tó gún gbogbo fẹ́ ká máa ṣe lò àti fìfì ayé àti ń dọ́gbọ́n fi tọ́ka àwọn ọmọ wa fìfì ayé ẹjí káwọn máa ní ìjàmbá bá sunna fún mi àlómi alọ́sálàmà ti mọ̀tò lágbájá ẹ̀ẹ́dì bíbí dọ̀kọ̀ lágbájá ṣẹ́kù lágbájá so ká máa ti báyìí àwọn nǹkan tó dánu so báwo mi lè jẹ́ travel gẹ́gẹ́ bí ṣe mo lọ́wọ́ ní ti àfẹ́lẹ́ ọ̀dọ́dọ̀ ṣẹ́kù ṣùgbọ́n nǹkan bá wọn ká máa ṣe fún wọn ká máa ṣe fún wọn nígbà pé ẹ mọ̀ ọ̀nà gbogbo yẹn ju alákòóso fúláìtì kẹ̀kẹ́ nu. <laughs> àkíyèsí náà náà ni o tó gómìnà rí tó gómìnà yíyá tí mo kọ̀ lẹ́jà alábẹ́lẹ́ dìgbì nìyẹn ni pé àwọn ọmọ mi tó bá ti tó bá ti fọ́ọ̀tì ẹ bá ti fọ́ọ̀tì pàṣẹ́ntéèjì ni nílò kéwú gẹ́gẹ́ bí ṣe sọ̀rọ̀ pé ènìyàn náà ṣe fọ́ọ̀tì ní ìmọ̀ mú káàkiri gbọ́ rìsọ́ọ̀tì ìmọ̀ mú káàkiri ó lọ wọ́n á dùn kó ń dọ̀kọ̀ pé ẹ mo dà wọ́n mú mi káàkiri ibi tí wọ́n wò pé wọ́n á mú lọ bí ọ̀rọ̀ àlìkámọ̀ kankan tí wọ́n kò ní musa bí nǹkan pẹ̀lú gbọ́ ọlọ́mọ bẹ́ẹ̀ ṣe omi ìjọ ni o wíwá wo àwọn apá kọ̀ọ̀kan wọn àwọn àti sọ́nà pé ẹ mọ̀ wọn lọ nǹkan tó dáa ni kò ká mọ̀ fi ìfẹ́ ayé nìkan yẹn ní kò dáa fẹ́ lọ sí surprise òwe ní kò dáa o but ká máa jẹ́ káwọn ọmọ yìí náà kán máa nífẹ̀ẹ́ ẹ̀sìn kán sì máa nífẹ̀ẹ́ àwa àfa ẹ̀sìn láti bẹ̀ náà ọmọ ìmọ̀ tó ọmọ sẹ́fọ̀ àfa gbàtà máa ń tẹ ojú tó gbọ́dọ̀ bá sà débẹ̀ yóò ní bọ́sẹ̀ títí náà fa ṣe àṣàkùnrin ṣe títí náà àfa náà ni wọ́n tún lọ tún kó nǹkan lọ́wọ́ fún àwọn àfa àwọn àtúntò tó bá kó bàtà rẹ̀ náà òun fẹ́ náà sèwò irú àwọn ẹ̀kọ́ báyìí ó dá púpọ̀ ká máa ṣe fún àmọ̀ wa náà so àwọn tó bá ń dáṣẹ́ kọ̀ọ̀kan kí wọn máa mọ yìí lọ so èyí ò jẹ́ kí èyí ò kórìíra ìkórìíra ìyá wọn èyí kó sẹ́nu wọn bọ̀dé fẹ́ gbìyànjú èèyàn náà tọ̀ kéèyàn náà tọ́ra yàtí ní ọwọ́ wọn bàbá mi náà wọ́ sí lóòótọ́ o bàbá mi ń bí káfẹ́ sí bùkátà bó tún kú bẹ́ẹ̀ ẹ̀yin ya wa ẹ̀jẹ̀ ká bẹ̀rù ọlọ́run bàtà tó kún àwọn kalẹ̀ tí ò fún ọ lówó nǹkan ṣe lágbèrò lé bàtà àmà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń bẹ́ẹ̀ lọ́wọ́ lónìí ìyá ní sanwó lè wọn kọ̀ ọ̀rọ̀ pé wọ́n kẹ́sùn náà sọ ibà ọ̀rọ̀ pé alùpùpù náà kẹ́sùn náà sọ ibà wọ́n tún bẹ́ẹ̀ ń dán ìyá ní gbìyànjú ní sanwó lè wọn bẹ́ẹ̀ tún jẹ́ bọ́ sí mú kàn sí fáìmù bàbá kàn sí fáìmù káàkiri níbà wọ́n máa òun máa tí ìwé òkú mi ṣe ṣé ẹni méjì sáfẹ́ náà àbá ìlú kan bọ̀ tó ti bẹ́ẹ̀ kí a máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe kó máa ṣe bàbá yìí òun bàbá àwọn ọmọ rẹ̀ so kó máa gbé káwọn ọmọ yìí kó lọ́n látara bàbá wọn wallahu ta'ala alábi sọ̀rọ̀ náà. nàbà fáìfì lẹ́yìn wọn náà rẹ̀ fi kún ni lórí. ok ok. All right. rí àwọn afáàmọ́ gbìyànjú ẹ̀ but ẹ mọ̀ pé ẹ̀mọ̀ta láwùjọ wa yìí ìgbà ń sọ pé àwọn ọkùnrin wa wọ́n ní kánsẹ́lì gan àjùlọ ní pé afẹ́yàwó kan ni àbáfẹ́yàwó méjì àbójútó ọlọ ni gidi ní bá wàlẹ́ òdodo ni wọ́n sọ gidi but ibi láti problem ni pé àwọn èèyàn wọn ò mọ position táwọn afa wa that is problem wa nù position wọn àwọn afa wà ó ń kun aṣọ láti tẹ́lẹ̀ sí ṣé ẹ fẹ́ máa yìí lónìí yìí ṣẹ́gẹ́ ẹnìkan bá mi ń jò ní o tó ń fẹ́ ń fẹ́ ẹnìkan tó ń fẹ́ fẹ́ ẹ mọ̀ ó sàrà bá mi náà ni nígbà tó nǹkan tó kó sí lóṣù wọn á wò pé gbogbo ọ̀nà tí ẹ̀ fún mọ̀ pé ẹni súnà lẹ́nu yìí rí ṣẹ́gẹ́ ti sè tí ẹ̀ fún mọ̀ pé súnà lẹ́nu yìí rí sẹ́mọ̀ nínú bá ń lẹ́sí ẹ̀ máa ṣe but lónìí àwọn èèyàn tẹ̀ gbàfà láàfà àwọn èèyàn láàfà àfọ̀ àbá tẹ̀síwá useless kò sí mi kò sí àpẹẹrẹ kò sí fáwọn fáwọn lónìí ṣé ẹni à ń pé ajé òkòtò títí mímú lórí ẹsọ fẹsọ fẹ máa lọ jàre ẹsọ fẹsọ ẹsẹ lórí kó bọ sí pẹ̀lú ìyàwó ìlú akálukó akọ máa máa kálukó bí ẹ o yóò máa kọ́ ni àwọn bàbá náà ti lé ni. so ẹ dàpọ̀ òun ni kẹ́kẹ́ ká gbìyànjú ká gbìyànjú ká jẹ́ kí àwọn àǹfà ẹja fún wọn ní ìwọ wọn wọ́n ní wọ́n ní wọ́n ní ìwọ sọfẹ́ wọ́n ní nípa kẹ́kẹ́ kó láwùjọ àgàn nínú ilé wa gangan sọ̀rọ̀ ní ìgbà táwọn sọ̀rọ̀ pé ó ti àǹfà kò sàǹfà o kótó sáfà ẹni ká pẹ̀lú lápòjú ẹ ẹni yẹn fi èmi àti àtàkójú ẹ ó wà ní àfa àbáwá kí ni àti yín dà lẹ́sìn sanubà parí ẹ tó ajá lábala ẹ̀sìn sanubà parí ẹ. ìjọba yẹn ti gbọ́dọ̀ wà á kọ́ ẹ̀ tó máa yanjú ẹ̀ tó yà nígbà nígbà tó ní pé ẹja kábọ̀ tó àfàbùwá sí kàmá yanjú ẹ̀ àfàbùwá sí àfàbùwá sí kí gbọ́dọ̀ sílẹ̀ náà máa yanjú ẹ̀ bọ́ ẹja agbọ́dọ̀ ní àfa ẹja kúrò àdó àwọn àfa wa ìtìjú gbọ́dọ̀ wà gẹ́gẹ́ bí ti ẹja kúrò àbáwọn àfáwà wọ́n ní báyìí ń kọ́ bí kò máa sàrẹ́ ti gbọ́lá kúrò àwọn olóṣèlú jama gẹ́gẹ́ bí ti so ẹ̀dá nǹkan ọlọ́run ẹ jẹ́ ká sì ronú dáadáa náà ló kú láì parẹ́ ẹ̀sìn ọ̀dà five six ló parí àwí ẹlẹ́ náà parí ẹ̀ ọ̀dà ní sòrò ẹlẹ́kùn ẹ̀yà ẹ̀wí ẹ̀yọ̀ kan nìkan káfà iná ọ̀yọ̀ káfà iná àwùjọ ẹ̀ náà ẹ̀kùn sára. Okay. Okay kó náà ti jẹ náà wọ́n tó wà ok ok náà ok agbésálà ní kò àwọn ọ̀rọ̀ ni nígbà tó bá lóyún ẹ̀ tó bá lọ ok ọ̀yá àfà àfà yìí kú wúyẹ́wúyẹ́ ló dàbí mu sàárẹ̀ ọ̀tún náà ó bá tó náà bí a máa bu kì í kà kàtà sí i tó kàtà sí i tó fi àpò olókùn rọ̀ ṣe lórí yòókù òkúrò mu tí wọ́n ló ṣe bẹ́ẹ̀ ọ̀tún tó kà á. Ìgbà kan, ìgbà òògùn ìgbà lọ kò o ẹbọ ni o ẹ bẹ̀rẹ̀ pé kí ni kò ní í ṣe wọ́n lè mú jọ wọn mú. ètò gan-an lọ́dà wọn wá lóyún ló máa ń dẹ́kun ìbá sọ ni àbámu ló gbó àti àdúgbò àwọn akájọ súnà yìí gbogbo àwọn náà ti dúnà ọmọ wa sì gbó ẹgbẹ́ ti lè ti yìn àti ti dúnà àwọn òsìn gbogbo dùn gbogbo léyìí tí ẹ bá fi fún ọkàn pé bí ni o ní o ní jẹ́ kí nǹkan tó ní o ní à kò sí dókítà tó sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ti lè ti yìn kò sí dókítà tó sọ bẹ́ẹ̀ ìkànnì so ẹ má jẹ́ àṣe tó bá lè dìtẹ́ lògùn ẹ lògùn èyí fi iná báwọn ìkìlọ̀ míì ìgbà wọn ni kó máa jáde ìgbà wọn ni kó máa rìn ìgbà òṣèlú kan ẹ̀hẹ́n bọ̀ tó di tí mi máa aṣọ kó ń bà tó lọ kí n kákìlì wá pín kí n tí èbó ṣe ìgbà kí n wá kí n àríwá ká tí ó pin ọmọ mọ́lẹ̀ ni. ìwọ lákèésí wọn nígbà tí ọkọ àbíyàwó ẹ máa ń jẹ àbí tí ọkọ wa sọ pé já parí ẹ tí ìyàwó wa ní kò parí ah yóò hàn bẹ́ẹ̀ nìyí ló parí ọkọ̀ wa ní dùn ló pé àwọn wà ń kó bàtà gbọ́dọ̀ ọwọ́ rẹ̀ mú ṣe ìké ẹ̀ka gbà wọn tí ọkọ̀ wa ní yóò pa ẹ̀sùn wa yin àwọn tó lè bá sọ̀rọ̀ àwọn tó lè bá sọ̀rọ̀ pé ẹ bá ń bá sọ̀rọ̀ mọ́ o lọ jàre èyí máa ń gbé ẹ̀bí fúnra ìgbà mí torí tí torí àtúnṣe ẹ̀rọ bá ń bá sọ̀rọ̀ ẹ̀yìn nítorí ẹ̀ mọ́dá fúnra bá sọ̀rọ̀ nítorí ẹ̀ mọ́ so ọ̀rọ̀ àwọn ń gbà bẹ́ẹ̀ náà nítorí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته